وعليكم السلام ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قيل لهم اسكنوا هذه القرية وكلوا منها حيث شئتم وقولوا وقولوا حطة وادخلوا الباب سجدا نغفر لكم خطيئاتكم سنزيد المحسنين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قيل لهم اسكنوا هذه القرية وكلوا منها حيث شئتم وقولوا حتة وادخلوا الباب سجدا نغفر لكم خطيئاتكم سنزيد المحسنين فبدل الذين ظلموا منهم قولا غير الذي قيل لهم فأرسلنا عليهم رجزا من السماء بما كانوا يظلمون واسألهم عن القرية التي كانت حاضرة البحر إذ يعدون في السبت إذ تأتيهم حيتانهم يوم سبتهم شرعا إذ تأتيهم حيتانهم يوم سبتهم شرعا ويوم لا يسبتون لا تأتيهم كذلك نبلوهم بما كانوا يفسقون alhamdulillah alhamdulillah. atọrọ ìkẹ́ ọlọ́run àti gẹ́rẹ̀ fún anabi wa muhammad sallallahu alayhi wa sallam níbi tí a bá tafsir dé lánàá ibẹ̀ náà láti máa tẹ̀síwájú ọlọ́run ọba ó sọ fún wa nínú alukur'an nípa àwọn ọmọ àwọn bànú israel àwọn bànú israel ọ ìtàn tó pọ̀ ó rọ̀ mọ́ wọn ó sì so mọ́ wọn lábẹ́ ìtàn yìí la fi wọnú àwọn ìṣẹ̀lẹ̀ yìí tí ń ṣẹlẹ̀ tí ó sì yé ṣẹlẹ̀ nílùú orílẹ̀-èdè Palestine àti tí ń ṣẹlẹ̀ ní Baitul Maqdis àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ yìí tá a bá kíyèsí bá a ṣe ń bá a bọ̀ láti pìlẹ̀ a rí i pé ó fẹ́ẹ́ má fi zónù yẹn ó fẹ́ẹ́ má fi ìgbà kan kógun má máa ṣẹlẹ̀ ńbẹ̀ láti ìgbà tó ti pẹ́ kò sí ní tó ń fa ni wípé èmi fẹ́ máa kọ̀ǹtró bẹ̀ ìwọ náà fẹ́ máa kọ̀ǹtró bẹ̀ àwọn nǹkan tó ń fa làásìgbò àti wàhálà ni eléyìí ló fà á tá a bá wá wo àwọn nǹkan yìí láàfin wípé ìpìlẹ̀ ẹ̀sìn tọ́lọ́wọ́n bá fi síbẹ̀ àti àwọn àmì ẹ̀sìn tọ́lọ́wọ́n bá fi síbẹ̀ gbogbo ohun tó sì jẹ́ ìpìlẹ̀ ẹ̀sìn tọ́ba jẹ́ pọ́lọ́wọ́n ọba ló fi síbẹ̀ tàwọn tí bá ń ṣe tọ́lọ́wọ́n ọba ni ọlọ́run ò fi ìpìlẹ̀ kankan lélẹ̀ fẹ́ lẹ́bọ̀ọ́ ọlọ́run ò fi pilẹ̀ kankan lélẹ̀ fún kèfèrí ṣùgbọ́n pilẹ̀ bá a ṣe sin lọ́hún àwọn ilé ìjọsìn yẹn ọlọ́run ọba fi lélẹ̀ fáwọn tó fẹ́ sin lọ́hún wàhún mùsùlùmún ìyẹn ní ìpìlẹ̀ lórí ọ̀rọ̀ nípa Baitul Maqdis lánàá bá àlàyé ọ̀rọ̀ débi gbígbà tí àáfàá wa Umar bin Khattab tó gba ìjọba kọ̀ǹtró biladu pàápàá jùlọ baitul maqdis almasjidul aqsa ó gba kọ́kọ́rọ́ bẹ̀ ọlọ́wọ́n bá sì kó ìjánu bẹ̀lẹ́ lọ́wọ́ látara nígbà náà ó ní òun fẹ́ rí ẹni tó jẹ́ pope nígbà náà ó lóun fẹ́ rí olórí gbogbo mùsùlùmí àwọn àsìkò tá à ń sọ yìí ìjọba ìlú yìí baitul maqdis masjidil aqsa àwọn tí ń darí rẹ̀ nígbà náà lọ́wọ́ ìjọba àwọn christian ló wà àwọn ni wọ́n ń darí ibẹ̀ ìdí nìyẹn tó fi jẹ́ pé kó wá náà ní fẹ́ darí ibẹ̀ báwọn yahudu sì fẹ́ darí ẹ̀ christian náà fẹ́ darí ẹ̀ àwa mùsùlùmí náà pè mára wa nítorí bọ́lá wọn bá ṣe ṣe ibẹ̀ àti pàtàkì al-masjid al-aqsa. Al èyí tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n ti wà lákọọ́lẹ̀ nínú ìwé ọwọ́ wọn pé mùsùlùmí ó gbàbẹ̀ ìdí nìyẹn tó fi jẹ́ pé ẹni tó jẹ́ olórí ìjọ wọn nígbà náà ó kó kọ́kọ́rọ́ ọbẹ̀ ó kó lé Umar lọ́wọ́ kò wá sígbà kan nínú ìtàn tí mùsùlùmí gba ibẹ̀ tán fara ni àwọn tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò sígbà kan tí mùsùlùmí gbàbẹ̀ tí wọ́n wá ń pa àwọn èèyàn nípa púpa ìgbà tí àfa wa Umar lọ́dún tá a wí tí wọ́n kó kọ́kọ́rọ́ mọ́júlùlá akọ́sọ́ àti gbogbo tó ní í ṣe pẹ̀lú Jerusalem tí wọ́n kó lé Umaru lọ́wọ́ Umaru wa ń fi yé wọn wípé àsìkò òun wá tó Umaru bin Khattab radiyallahu anhu ó dúró nínú ilé ìjọsìn èyí tí wọ́n kọ́ sínú kọ́ńpáǹdì mọ́júlùlá akọ́sọ́ chọ́ọ̀chì ni wọ́n ń pè ní kanisatul qiyama ibẹ̀ ni Umaru wà tó ti ń bá ẹni tó jẹ́ pope yẹn sọ̀rọ̀ Umaru ní tí ibà ṣe pé táwọn èèyàn ó máa sọ àbá kírun níbí gbàdásìkò òun tó yìí òun ò bá ní nínú bẹ̀ gangan ní chọ́ọ̀chì yẹn àbá kírun bẹ́ẹ̀ ṣùgbọ́n Umaru wá jáde níwọ̀n tó tó bíi five hundred meters sí kẹ̀nísàtò eh, kìyàmà yìí ìgbà náà ti wá kírun nígbà tásìkò òun tó Umar kò torí ẹ̀ ní kí wọ́n pa ẹni tó jó lórí ìjọ àwọn Christians ó kó kọ́kọ́rọ́ yìí kalẹ̀ láti ọdún náà àwọn mùsùlùmí ń darí ẹ̀ ó wá wà bẹ́ẹ̀ títí àfáwa Umar ó lọ àfáwa Uthman lásìkò tiẹ̀ náà bí wọ́n ṣe gbá yẹn àwọn tí wọ́n gbà á lọ́wọ́ wọn àwọn náà ò dúró wọ́n tún lọ ń tún recruit láti tún gbàbẹ̀ padà wàhálà tún ṣẹlẹ̀ wàhálà ò tún dáwọ́ dúró tó fi wàásù àfọwà Uthman àfọwà Ali ìgbà tí wàhálà yẹn wá hàn tí wọ́n tún gbàbẹ̀ fẹ́ gbàbẹ̀ padà lọ́wọ́ àwa mùsùlùmí òun náà ni ìgbà tó dìgbà dáwọ́látò àmàwíyà àwọn mùsùlùmí gbà yẹn amaya umayyad empire ìgbà tí abakiri lọ umaru lọ uthman lọ ali lọ àwọn tí wọ́n ń ṣèjọba àgbáyé islam nígbà náà àwọn ni wọ́n tún dìde láti tún gbàgbẹ́ padà láti tún control gbogbo bẹ̀ ó wá lọ bẹ́ẹ̀ dáwọ́lá tí wọ́n lọ dawlatul abbasiya òun náà wá dawlatul abbasiya yẹn sì nìyí ìjọba islam empire islamic empire ni òun wá fẹjú púpọ̀ gbogbo áfíríkà gbogbo ẹ̀ ló wọ̀ tó fi dé spain fífẹjú tíjọba yìí fẹjú ìgbà tó di àsìkò kan wọ́n wá pín sí yẹlẹyẹlẹ wọ́n pín ìgbà tí wọ́n pín yìí agbára wọn ò dàbí ti tẹ́lẹ̀ mọ́ eléyìí fáwọn èèyàn míì lágbára torí pé kò fi gbà kan táwọn èèyàn ò mọ sapá láti lè kọ̀ǹtró bẹ̀yẹn Jerusalem bẹ́ẹ̀ nìkan bá ń darí rẹ̀ lọ́wọ́ àwọn kóòtù plan báwọn náà ṣe tún gbà bẹ̀ mo ṣe máa darí bẹ̀ dóòbá tí mùsùlùmí ń darí ẹ̀ àwọn wọ̀nyí wọ́n ń gbìyànjú wípé àwọn tó fẹ́ gbà bẹ̀ padà làwọn mùsùlùmí fi dìde lásìkò àwọn amawiyun dalatul amawiya wọ́n tún eh, re-establish islamic empire láàyè náà ṣùgbọ́n gbogbo àti àwọn mùsùlùmí wa ń bẹ̀ yìí àlàáfíà ni kò sí wàhálà mọ́tòrìlà akọ́sọ́ ó ń bẹ fáwọn èèyàn wọn ń kírun bẹ́ẹ̀ àwọn christian náà ń ṣèjọsìn tiwọn nínú àwọn churches tán kọ́ ságbègbè bẹ̀ kò sí wàhálà kò sí dàmú ìgbà tó wáyà àwọn mọ̀wúl tatar àwọn dìde wọ́n dá wàhálà alẹ̀ láti lè dojú ìjọba Islam dawlatul abbasiya wọ́n dojú ìjọba yẹn wọ́n dojú rẹ̀ wọ́n dojú ẹ̀ délẹ̀ bá ṣe dojú ẹ̀ délẹ̀ àwọn náà dìde láti lè máa kọ̀ǹtró ayé nígbà náà àsìkò yẹn tún lọ bẹ́ẹ̀ àwọn mùsùlùmí tún tàbí wọ́n tún dìde oríṣiríṣi àwọn ìṣẹ̀lẹ̀ yẹn ló ń ṣẹlẹ̀ níwájú lẹ́yìn tó ṣàjẹ́ wípé ààyè yẹn kò fìgbà kan mọ̀ rí ẹnìkan tí ó fẹ́ kọ̀ǹtró bẹ̀ lórí jẹ́ pé wàhálà tí bá ń ṣẹlẹ̀ ní Palestine lẹ́nìí kì í ṣe tuntun ẹni tó bá mọ ìtàn yóò mọ̀ pé àwọn nǹkan wọ̀nyí ọjọ́ rẹ̀ ti pẹ́ kò yẹsẹ̀ bẹ̀rẹ̀ oríṣiríṣi ó ní àwọn tí wọ́n ń lo bẹ́ẹ̀ wà débi pé erípa islam ti ń bẹ ń bẹ kò tán bẹ̀ dáwọ́látùl fatimiyya nínú àwọn ìlú tó ya lábẹ́ dáwọ́látùl abbasiyya àwọn yẹn wọ́n kò wọ́n ní dáwọ́látùl fatimiyya àwọn wọ́n fi ìdí ìjọba tiwọn wọ́n fi sí ilẹ̀ ìlú misra egypt àwọn náà establish fatima empire nígbà náà àwọn dìde wọ́n bẹ̀rẹ̀ tún ní ṣiṣẹ́ láti tún gba gbogbo àwọn àyè yí padà orí ìṣesí yìí ni wọ́n wà ìṣẹ̀lẹ̀ kan tó wá lágbára padà wá ṣẹlẹ̀ òun náà ni hamlatu solbiya solibiya àwọn tá a lè pè ní crusaders zionist crusaders àwọn wá dìde tí wọ́n yìí wá lágbára púpọ̀ ìgbà tí wọ́n dìde wọ́n kóra wọn jọ láti ilẹ̀ faransé ìbẹ̀lẹ̀ àwọn kan ti jẹ́ káwọn èèyàn mọ̀ pé ah, ó yẹ káwọn kọ̀ǹtró gbogbo ayé àwọn yẹn zionist crusaders ni wọ́n wọ́n lọ yẹ káwọn kọ̀ǹtró gbogbo ayé wọ́n wá bẹ̀rẹ̀ sí ní lọ káàkiri bẹ́ẹ̀ ìyẹn ní one hundred and ninety five oh one oh one oh one oh ninety five one hundred and ninety five yẹn pé two thousand and kìíní làwọn nísìn one oh ninety five lọ́dún yẹn làwọn dìde àwọn wa ń bẹ̀rẹ̀ sí ní gbin ìkórira sẹ́mi àwọn èèyàn nípa Islam bó ṣe jẹ́ pé Islam ó mọ control gbolé ayé gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú ó yẹ káwọn ò gbà wọ́n lọ lẹ̀dí àpò pọ̀ mọ́ empire Rome àwọn yẹn náà sọ fún wa yìí pé ṣé tẹ bá ń ja ìjà yìí tẹ rí gbà ṣé àwa ní ra nfààní bẹ wọn ní kò sí wàhálà ẹ ra nfààní bẹ ìgbà yẹn ni hamlatu sọlíbíyà òun ló ti bẹ̀rẹ̀ ní wàhálà ninety five one oh ninety five one thousand and ninety five sorry lọ bẹ̀rẹ̀ bá ṣe wàá bẹ̀rẹ̀ nìyẹn nínú àwọn ìlú tí wọ́n tájẹ́ẹ̀tì jù gángan Palestine biladu sham madrid akosọ gangan ní tájẹ́ẹ̀tì wọn wọ́n gba ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú wọ́n wọ oríṣiríṣi àwọn ìlú ìgbà tí ó di àwọn àsìkò tí wọ́n láǹfààní láti wọ ìlú kan tá ń pè ní Constantinople Constantinople wọ́n wà ń bẹ̀ wọ́n ṣèpàdé pẹ̀lú àwọn tó wà ń bẹ̀ káfá àwọn ọlọ́mọ ogun ibẹ̀ ni wọ́n ti rìkúrútù àwọn èèyàn tó pọ̀ àwọn wọ̀nyí wọ́n wá lágbára débi wípé pé òwà táwa sì ń sọ yìí àwọn mùsùlùmí tó ń kọ̀ǹtró gbogbo sham tó ń kọ̀ǹtró ayé ọlá ti dé ìgbádùn ti dé fàájì ó ti pọ̀ àwọn wọ̀nyí wọ́n gbé ogun wọ biladu sham wọ́n wọ philistine wọ́n wọ jerusalem wọ́n wọ mọ́júrìlá akọ́sọ́ gbogbo bẹ̀yẹn wọ́n láǹfààní àti wọ́bẹ̀ wọ́n pa àwọn èèyàn nípakúpa wọ́n fi ẹ̀mí àwọn èèyàn ṣòfò wọ́n pa àwọn èèyàn ní pípa tí ò ṣe máa sọ wọ́n kọ̀ntró gbogbo bẹ̀ wọ́n padà gba mọ́júrìlá akọ́sọ́ lọ́dún náà àwọn tí wọ́n gbìyànjú láti gbógun tì wọ́n nínú àwọn mùsùlùmí wọn kéré ṣùgbọ́n náà àwọn ọmọ ogun mùsùlùmí ń bẹ tí wọ́n tún lọ darapọ̀ mọ́ wọn pẹ̀lú àníyàn wípé ah, àwọn eléyìí lágbára jù wá lọ ìgbà tí ìyẹn ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ó wá ń lọ bẹ́ẹ̀ ẹnìkan wá ń bẹ nínú àwọn tí wọ́n jọmọ ogun lọ́ńdà dáwọ́lá tó fàtìmíyà dáwọ́lá fàtìmíyà yìí àwọn ṣíà àwọn ni wọ́n ní ìjọba yẹn ẹnìkan wá ń bẹ́nu àwọn tó jẹ́ ọmọ ogun àbí ká ní akọgun àbí ẹni tí wọ́n fi ṣe bí aṣojú láàyè kan òun ni Salahuddin Al-Ayyubi àwọn ọ̀faramọ́ akida Shia òun lòdì ṣùgbọ́n ń bẹ lábẹ́ ìjọba Fatimiya Fatimiyin òun dìde láti gbógun ti abẹ́ wọn ló wà ṣùgbọ́n rí vote nígbà ìlànà yìí kì í ṣe ìlànà tó dà òun wá bẹ̀rẹ̀ sí ní gbà táwọn yẹn ti weak ìlú ibi tó ń wà lóun nìkan ó wá bẹ̀rẹ̀ sí ní expand territory tiẹ̀ náà bí ká sọ pé gọ́vùnà kan ó gbá dá dúró ó lóun ò sí lábẹ́ president nítorí ṣẹlẹ̀ lásìkò Salaudeen Alayubi nìyẹn òun wá bẹ̀rẹ̀ sí ní gbìyànjú láti lè máa fẹ́ territory torí pé àwọn sọlibiyin ìgbà táwọn crusaders yìí tí wọ́n gbabẹ̀ wọ́n ti lo gbogbo ìlú islam yẹn tó fi dóde mọ́tìrì làkúsọ́ wọ́n ti lo bẹ̀ fún nǹkan tó lé ní eighty eight years nàbí ń darí bẹ̀ tá ń pààyàn tá ń ṣe tó wọ̀n bẹ̀ ìgbà yẹn ni àfọ àwọn Salahuddin al kì í ṣe lárúbáwá ará Iraq agbègbè Iraq ó ní wọ́n ti bí ó dìde láti gbógun torí pé ó rí wípé dálátò fàtìmíyà wọn ò lè withstand àwọn sọ̀lẹ̀bì yìí nìyí òun wá pé àwọn èèyàn mára ó dìde ogun láti fèsì àwọn sọ̀lẹ̀bì yìí nìyí ó kó àwọn èèyàn jọ láti dojú ogun kọ wọ́n ó gbé ogun yìí dìde ogun yẹn náà ń pè ní maharakatu hatoyin lójú ogun yìí òun náà ni Salahuddin al ayubi ó ti láǹfààní láti lè borí àwọn sọlbiyin bọ́n ṣe lágbára tó ó lé wọn kúrò ń bẹ̀ ní Jerusalem agbára yẹn ààyè yẹn ó tún padà sọ́wọ́ àwọn wo ó tún padà sọ́wọ́ mùsùlùmí lásìkò Salahuddin al ayubi oríṣiríṣi àwọn ìṣẹ̀lẹ̀ ló ṣẹlẹ̀ nígbà yẹn táàfin lè máa fi yé ogbà yẹn pé kò sígbà tí mùsùlùmí gbàbẹ̀ tí ò mú àlàáfíà lọ́wọ́ Salahudeen Al-Ayyubi ìgbà tó gba ìlú yìí ẹni tó jẹ́ olórí ibẹ̀ wọn ò pa ó ní ìwọ bó tilẹ̀ jẹ́ pé pààyàn púpọ̀ ṣùgbọ́n nìkan ṣoṣo ni wọ́n pa ọ náà lẹ́ni tó jẹ́ bí adarí ogun Salahudeen al kankan lọ́pàá ènìyàn nítorí aburú tẹ́niyẹn ṣe ìntọ́wá ń ṣe nígbà tí mùsùlùmí gbàbẹ̀ tán Salaudeen Ayubi tó bá ti wá ń lọ nínú owó ọwọ́ ẹ̀ àwọn aláìní yálà ó jẹ́ mùsùlùmí ni àbí kírísítẹ́nì ni gbogbo wọn ló ń fún ní nǹkan ó ń nawọ́ ìrànwọ́ sáwọn aláìní nínú ìlú ó ń kún wọn lọ́wọ́ ṣùgbọ́n tó ń sọ ni pé à ń darí ìlú yín kálàáfíà lè wà ń bẹ ní kì í ṣe pé àgbà lọ́wọ́ yín ẹ̀yin tẹ̀ wà ń bẹ ìyẹn wá dá àlàáfíà padà sí gbogbo agbègbè Baitul Maqdis Jerusalem Philistine àlàáfíà wa padà síbẹ̀ lẹ́yìn ìgbà tí fìtínà ti wà ń bẹ̀ tẹ́mi ti ṣòfò láwọn àyè náà ìyẹn wá ń lọ bẹ́ẹ̀ Saladin Al-Ayyubi òun gbà ní yíya one thousand one hundred and eighty seven wọn ló torí bẹ́ẹ̀ gbà ó wá láìbírètì bẹ́ẹ̀ àlàáfíà wá wà ń bẹ̀ àwọn èèyàn wá ń gbádùn lọ kò sí wàhálà kankan mọ́ ṣùgbọ́n wá ń lọ bẹ́ẹ̀ bóyá tó wá ń lọ yẹn nígbà tó tún yá àwọn sọlíbi yúùnì yìí àwọn zionist crusaders yìí wọ́n tún padà lórí jẹ́ pé téèyàn bá fọ́lọ́ àwọn ìtàn yẹn ibẹ̀ yẹn ò fi gbà kan fararọ nínú ìtàn báwọn kan ti ń gbà àwọn kan tó fẹ́ control bẹ̀ àwọn kan tó wá àwọn kan tó fẹ́ gbà tò yẹn wá lọ bẹ́ẹ̀ títí ṣùgbọ́n gbogbo bí ṣe ń fa lọ ọlọ́run fún mùsùlùmí láṣẹ bẹ́ẹ̀ mùsùlùmí rí control títí tí dawla al-islamiyya tó fi wá wó islamic empire tó fi wó ìgbà islamic empire wá wó èyí wá fi ààyè lẹ̀ fáwọn míì láti tẹ́kọ̀ọ́ fa ààyè yẹn ìyẹn ló wá fa àwọn nǹkan tó padà ṣẹlẹ̀ lágbàáyé ìtìláàlù sòhùyú ní alfalastin àwọn Soyuni àwọn wọ̀nyí tí wọ́n padà wá lẹ́yìn ọ̀rẹ́yìn àwọn zionist yìí wọ́n wá padà gba ìlú yìí wọ́n wọbẹ̀ nígbà tó di 1922 wọ́n ra ẹ̀rìpọ̀ ti súnmọ́ tán lẹ́yìn ogun àgbáyé alákọ̀ọ́kọ́ wọ́n láǹfààní àti wọbẹ̀ ní tí wọ́n fi ráàyè establish sí Palestine òun náà ni wípé wọ́n ṣe jàǹbá fún ẹni tó jẹ́ almelik ọba tó ń kọ̀ntró bẹ́ńgbà náà òun náà ni asherif alhussein òun ló ń kọ̀ntró bẹ́ẹ̀ nínú àwọn alámójútó ti islam tí wọ́n mójútó gbogbo bẹ́ẹ̀ àwọn zionist wọ́n lo oríṣiríṣi ọ̀nà ète wọ́n lo ọgbọ́n wọ́n láǹfààní àti wọbẹ̀ wọ́n ṣe kọ́nfẹ́rẹ́nsì kan wọ́n ń pè ní Balfour conference ìyẹn wáyé ní nineteen ìyẹn ti kọ́kọ́ wáyé ní nineteen seventeen káwọn yóò tó láǹfààní àjíwọ́bẹ̀ àtúbọ̀tán Balfour conference yẹn ìyẹn ló padà wá fà á tó fi jẹ́ wípé asharudu sherikul ausat ilẹ̀ middle east wọ́n ní láti wá wo ilẹ̀ yẹn títí wọ́n wá ní ilẹ̀ middle east yìí ló dáa táwọn Israel Israelite torí pé wọ́n ti fọ́nká wọn ò wá níbi mọ́ wọn ò nílùú mọ́ láyé àwọn náà wá ń jowú bí mùsùlùmí ṣe ń rí bí tọ́ka sípò rírun wa ní Mẹ́kà Yahudi wọn làwọn náà fẹ́ ní orírun táwọn ó máa tọ́ka sí pé ìlú táwọn náà nìyẹn wọ́n wá pàdé àpòpọ̀ pẹ̀lú àwọn Zionist àwọn yẹn ni wọ́n ìgbà yẹn ni wọ́n decide wípé níbo ni wọ́n lè fi wọ́n sí lágbàáyé wọ́n wá panupọ̀ wípé ibi tó yẹ kí wọ́n wà òun náà ni Palestine torí pé bẹ̀yẹn súnmọ́ ìtàn ìtàn àwọn ọmọ Israeli wọ́n níbẹ̀ ló yẹ kán padà sí. ní ṣókí eléyìí ló fà á tí wọ́n fi bẹ̀rẹ̀ sí ní migrate gbogbo bí táwọn Yahudi tán wà lágbàáyé wọ́n migrate lọ sí Palestine wọ́n wá ń sọ fáwọn tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé kankan dúró ni kì í ṣe pé wọ́n máa gbé bẹ̀ tán bá fẹ́ dáko tán bá fẹ́ ṣe nǹkan bẹ̀ bí wọ́n ṣe wọ̀ bẹ̀ nìyẹn ìgbà tí wọ́n débẹ̀ tán ìgbésẹ̀ ayé lọ wọn ò dúró ń do páwọn fẹ́ gbabẹ̀ ṣùgbọ́n nínú àsọtẹ́lẹ̀ táwọn ti sọ ní conference yẹn ni wípé ibi táwọn bá ti dúró sí àwọn ò lè wọ àwọn tí wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ la ilaha illallah. ìyẹn ni tí wọ́n in conclusion wọn nìyẹn ṣùgbọ́n náà tí wọ́n gbà wọlé ọ̀nà kékeré ni wọ́n gbà wọlé kankan mọ́ manage kára dúró ń bẹ̀ báwọn Júù bí wọ́n ṣe padà wọ ilẹ̀ yìí nìyẹn ó wá ń lọ bẹ́ẹ̀ títí títí wọ́n wà ń bẹ̀bẹ̀ ṣùgbọ́n wíwà ń bẹ̀ wọn àwọn sábìlì falastini àwọn tí wọ́n jẹ́ ìran àwọn ará Palestine wọ́n ń kẹ́fìn pé àwọn èèyàn yìí kí ni wọ́n ti fẹ́ máa jẹ ju onílé lọ gbogbo ìgbà yẹn wọn gbogbo mọ́sídùú làákùsọ wọ́n kàn wà níbi àwọn odi ìlú wọ́n múlẹ̀ ńbẹ̀ wọ́n wà ńbẹ̀ ṣùgbọ́n àwọn wàhálà kan ń ṣẹlẹ̀ láwọn àsìkò yẹn eléyìí tó lè máa fa èdè àìyedè láàárín àwọn ará àwọn àwọn ṣáàbù Falastini tájọmọ Falastini àti àwọn Israeli àwọn Yahudi wọn ò ṣàfihàn ara wọn pé Israeli làwọn àwọn Yahudi tí wọ́n ń gbé bẹ̀ gẹ́gẹ́ bí àwọn tó migrate wá bẹ̀ bíi kí wọ́n ní ẹ fún àwọn refugee ẹ fún wọn láàyè nínú ìlú yín bá ṣe wọbẹ̀ nìyẹn ṣùgbọ́n gbà tó wá di 1947 hayatul umam wọ́n wá gbé kọ̀ọ̀rọ̀ kan jáde nígbà náà àgbáríjọ àwọn ìjọba lágbára ayé wọ́n ṣèpàdé wọ́n ní ilẹ̀ Palestine bitaksimi Palestine ilẹ̀ adawulatain pé Palestine yẹn ó yẹ kí wọ́n pín sí méjì ìlú yẹn àkọ́kọ́ yóò máa jẹ́ dawulatu yahudiya Jewish state ẹlẹ́ẹ̀kejì yóò máa jẹ́ arabiya yóò máa jẹ́ tàwọn alárúbáwá ìyẹn decision yẹn ó wáyé ní 1940, 1947 condition yẹn wáyé ìgbà tí wọ́n ṣe ìlànà yìí ìyẹn ló fà á ìgbà yẹn ni wọ́n announce orílẹ̀-èdè ìsírẹ́lì wọ́n rí ti bọ́ àárín ibẹ̀ yẹn pé látàsìkò yìí lọ wọ́n ti ní orílẹ̀-èdè wọ́n dẹ̀ ti níbi tí wọ́n ó máa tẹ̀dó sí tá a lè máa tọ́ka sí pé àwọn ni wọ́n ní orílẹ̀-èdè yìí wọ́n padà pín ìlú Palestine wọ́n pín wọ́n yọ Israẹli ìlú tiwọn nìyẹn ó wá jẹ́ ìlú àwọn Yahudi ìgbà tí wọ́n ṣe eléyìí kì í ṣe gbogbo àwọn orílẹ̀-èdè ló fara mọ́ àwọn tó kọ́kọ́ fara wípé àwọn yọnu sí lọ́jọ́ kejì tí wọ́n announce òun alwilayatul mutahida United States jẹ́rú pé kankan náà ni wọ́n ọjọ́ kejì tí wọ́n announce wípé dawlatul yahudiya ni Palestine United States lọ́kọ́ lọ́kọ́ lọ́kọ́ fọwọ́ sí náà àgbèrè lẹ́yìn wá àgbà náà àwọn ìlú míì wọ́n ń padà wá faramọ́ náà páwọn recognize wọn as a state United States lọ́kọ́ ìjọ kejì United States of America àwọn ìlú míì náà wá ń faramọ́ lẹ́yìn ìgbà yẹn kí United Nations ayatul umamil mutahida káwọn tó recognize wọn gẹ́gẹ́ bí orílẹ̀-èdè 1949 ni torí pé oríṣiríṣi àwọn náà ṣe ìṣèpá bòsínì kìíní ṣùgbọ́n nítorí wípé àwọn alágbára ayé àníṣẹ́ ibi tí wọ́n dúró sí náà ni ibi tí wọ́n wà náà ni ní 1949 United Nations àwọn náà recognize wọn gẹ́gẹ́ bí state orílẹ̀-èdè ìgbà tá a fi eku da lé alábòsí lọ́wọ́ jama kílókù tí ò ní ṣe níbi tí wọ́n wá pè láàyè wọn lénìí wọ́n ti ju bẹ́ẹ̀ lọ ibi tí wọ́n ní Israẹli ma wọ́n ti ju bẹ́ẹ̀ lọ débi wípé wọ́n ti wá tọpinpin títí wọ alkudus débi wípé bẹ́ẹ̀ bá fẹ́ ṣèjọsìn gan wọn ìbọn ti ban ni wọn fi rọ kiri ká gbogbo bẹ̀ kódà ó tásìkò kan wò dáwọn èèyàn ó ṣèjọsìn bẹ́ẹ̀ ìyẹn ní ìṣẹ̀lẹ̀ lọ́wọ́lọ́wọ́ sí àtìgbà tí wọ́n ti recognize wọn gẹ́gẹ́ bí orílẹ̀-èdè lágbàáyé ọwọ́ wọn ti tẹ̀ kú dà wọ́n wá ń ṣèṣe àti lé àwọn ìran Falẹ́sítínì àwọn lárúbáwá tán bẹ́ẹ̀ láti lé wọn kúrò bẹ́ẹ̀ tán gbogbo àwọn nǹkan tí wọ́n ń ṣẹlẹ̀ tá à ń gbọ́ ẹnujọ́ mẹ́ta yìí ni wọ́n fẹ́ gbé ẹ́mbáṣì Amẹ́ríkà lọ sí Jerusalem yìí ṣe kí wọ́n fẹ́ gbé wọ́n ti gbé lọ gbàtà kọ́ àwọn ilé ìgbìmọ̀ asòfin lamẹ́ríkà wọn ò fara mọ́ ti Trump tó sọ gbé lò bá ṣe gbé lọ sí Jerusalem yẹn embassy wọn gbé lọ síbẹ̀ àwọn orílẹ̀-èdè mìíràn ń gbé tiwọn lọ síbẹ̀ bẹ́ẹ̀ bá wàá gba Jerusalem tán wọ́n ti wà ní ààyè kọ̀dáṣà ààyè tí ó jáyè àṣẹ yẹn gangan náà ti lọ jókòó sí yẹn ẹni tó bá fẹ́ sọ pé kò ń fẹ́ kílò ń bẹ̀ kó má bọ̀ ní tó ń ṣẹlẹ̀ nìyẹn ààyè yìí sì nìyí gbogbo ẹni tó bá jẹ́ lẹ́sìn ẹni tó bá mọ lọ ni ó máa jẹ̀rán ààyè yìí àwọn tí ò wá lọ́lọ́wọ́ bá sìn àwọn tí ò mọ lọ́hún ni wọ́n á jókòó lébẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá lòun wá fẹ́ sìn lọ́hún kò ní lè débẹ̀ mọ́ ohun tó ń ṣẹlẹ̀ nìyẹn gbogbo àwọn nǹkan tá a máa gbọ́ nínú ìwé ìròyìn èyí tá a máa gbọ́ nínú ìròyìn àwọn nǹkan wọ̀nyí ti ń fà á nìyẹn ló fi wá jẹ́ wípé àwọn tí wọ́n jẹ́ ará ìlú Palestine gangan ẹ̀mí tiwọn náà wà nígbà àníṣe ilẹ̀ bàbá àwọn lélẹ̀ ẹnìkan ò lè láwọn kúrò mi ó lẹ́ẹ̀fì máa gbọ́ wípé àwọn ìran Palestine àwọn Palestine kan wọ́n pa Israeli kan wọ́n pa àwọn mẹ́wàá wọ́n ju bọ́ǹbù síbẹ̀ àwọn Israeli náà àwọn sọ́jà àwọn wọ́n pa àwọn ìran Palestine bíi ọgọ́rùn-ún wọ́n pa wọ́n dọ́là nìyẹn ń ṣẹlẹ̀ bí yàrá tó lọ lísìn tó tún gbọ́rọ̀ yìí kó o tó gbọ́rọ̀ yìí láàrin ọ̀sẹ̀ o lè mọ́ gbọ́rọ̀ bẹ̀ nínú ìròyìn àgbáyé n tó ń ṣẹlẹ̀ nìyẹn n ta fẹ́ mú jáde ń bẹ̀ ẹ wá wo ibi tọ́rọ̀ yẹn ti bẹ̀rẹ̀ a rí establish pé ìran lárúbáwá ló ní láti pìlẹ̀ ìran lárúbáwá ló mùsùlùmí àwọn ni wọ́n sì tún al-Masjid al mùsùlùmí ló tún ṣe bó ṣe rí dèrè mùsùlùmí náà tún ṣe mọ́sálásí yẹn ló fi ló fi ló fi ṣe é rí lèèyàn fi lè wá láti ìlú mi láti sọ pé a wọ ọbẹ̀ tóun náà fẹ́ súnmọ́ bí mọ́sálásí ànábì ṣe rí kò tó bẹ́ẹ̀ ṣùgbọ́n fẹ́ súnmọ́ bẹ́ẹ̀ mùsùlùmí nínú tàn mùsùlùmí ló náwó síbẹ̀ àwọn ni wọ́n tún ṣe oníkàlùkù náà ló ní tiwọn bẹ̀ àwọn kristian náà kọ́ àwọn chọ́ọ̀chì sí wọn síbẹ̀ kò bá bùn bẹ́ẹ̀ ń oríṣiríṣi nǹkan ló wà nínú compound ibẹ̀ yẹn tí ń sàmì ẹ̀sìn fún kó wá ṣùgbọ́n gbà tó ti wá sí pé àwọn tí ò lẹ́sìn ṣe ganan control bẹ̀ nísìn àwọn tí ń control bẹ̀ lọ́wọ́lọ́wọ́ àwọn Júù ni kí wáyé kí wọ́n ń control bẹ̀ lásán gbogbo ẹnikẹ́ni tó bá tún wá fẹ́ súnmọ́ bẹ̀ ó ṣe tán kú ó ti nígbà kan tó yẹ pé gbogbo ẹni tó bá ti kírun nínú bẹ̀ òun kọ́ ni ó jáde láàyè wọ́n pa ni àwọn sójà ti dúró sí owó rẹ̀ ẹ wá máa wọ àwọn falastini ẹlẹmi ò ní pé kóun ó lọ kúkú ṣèyídì yóò sì lọ kírun bẹ̀rẹ̀ yóò kí dára àwọn pàbá yẹn ní ọtí àlọ́run. n tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ nìyẹn tá a bá wá ń bọ́ àwọn falastini pé kí ló dé tí wọ́n fi ń jà ó yẹ ká wò tán yẹn níbi tó ti bẹ̀rẹ̀ ìgbà wo làwọn èèyàn fẹ́ gbàbẹ̀ ìgbà wo làwọn èèyàn fẹ́ kọ̀ǹtró bẹ̀ torí pé ẹni tó bá ti ó ti kọ̀ǹtró gbogbo Saudi torí pé kò sí mọ́kà náà là ń lọ ẹlòmíín lọ mọ́kà kò mọ lú táǹpì ní Riyadh kápítà wọn gan kí ló fẹ́ lọ sí ń bẹ̀ ọmọ Qasim ọmọ Tabuk gbogbo bẹ̀yẹn ọmọ kí ló fẹ́ lọ ọmọ Taif kò sí tó fẹ́ lọ sí ń bẹ̀ Madina ní ti ń jẹ́ bẹ̀ náà nìyẹn gẹ́gẹ́ bí mọ́tìrì là á kó sọ bó ṣe rí bẹ̀yẹn ibẹ̀ yẹn ń sìn yìí náà ni wọ́n tún wá gbé ẹ̀mbàṣà Amẹ́ríkà wá n tó ń ṣẹlẹ̀ nìyẹn ta ni ọ̀kánjúà ta ni wọ́n yàn jẹ ta ló yàn yàn jẹ àwọn iléèbó ògbìn wọn ni who is fooling who ta ni tanra wa ní àwọn méjèèjì ṣùgbọ́n propaganda media àtàn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jẹ ẹlẹ́mìí ò tiẹ̀ wá nípa àwọn ẹ̀ tó fi jẹ́ pé àwọn ìlú tí mùsùlùmí pọ̀ sí wàhálà ń ṣẹlẹ̀ ńbẹ̀ wàhálà ọ̀sẹ̀lẹ̀ àwọn yẹn náà kírẹ́ẹ̀tì wàhálà síbẹ̀ kí wàhálà òun lè máa ṣẹlẹ̀ ńbẹ̀ ní gbogbo ìgbà kí wàhálà òun mọ̀ mọ́wọ́ dúró abẹ́lẹ́ wọn bá nu títóbi rẹ̀ gbogbo ibi tí wàhálà ti ń ṣẹlẹ̀ lágbàáyé pátá ọlọ́run kó bá ránṣẹ́ àlàáfíà síbẹ̀. àmín. bí wàhálà yìí ṣe wá ń ṣẹlẹ̀ yìí kí ni ní táwọn àfáà sọ lérí ẹ̀ ṣé kógun máa ṣẹlẹ̀ kẹ́mi máa sọ fún ṣé ti Islam sọ nìyẹn láà ọ̀rọ̀ àwọn àfáà lórí ìṣẹ̀lẹ̀ Palestine èyí tó ti ṣẹlẹ̀ sẹ́yìn àti èyí tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ń sìn ọ̀rọ̀ àwọn àfáà lérí ẹ̀ ó kún sọ́nà méjì ó ń bẹ nínú àwọn àfáà tí wọ́n sọ wípé jihad táwọn tí wọ́n wà ń bẹ̀ ń ṣe yẹn jihadu ẹ̀sìn ni pé kán mọ́ gbà bẹ́ẹ̀ mi bá lè lọ kẹ́mi ó lọ lérí ẹ̀ ó ń bẹ nínú àwọn àfáà tí wọ́n ń fatuwa ẹ̀ wá bẹ́ẹ̀ fún wọn wọ́n bèèrè lọ́wọ́ afọ àwọn sheikh bumbas rahimahullah sèkè sheikh bumbas baba àwọn òrìnà baba ní ọ̀rọ̀ nípa tí ń ṣẹlẹ̀ ní Palestine tógun ṣẹlẹ̀ lọ́tún lọ́sì lójoojúmọ́ ńbẹ̀ ìgbà táwọn béèrè lọ́wọ́ ẹnìkan táwọn fọkàn tán tó ń gbé bẹ̀ tó dẹ̀ ṣàlàyé tí ń ṣẹlẹ̀ fáwọn àwọn rò wípé ogun ẹ̀sìn náà ni dókítà bá ní ká trace gbogbo bọ́dọ̀ yẹn ṣe wá pé ààyè yẹn ó mọ̀ rúgbàá mùsùlùmí kọ̀ǹtúrò bẹ́ẹ̀ kò yẹ kó kún ó yọ̀ǹda ìyẹn náà kó má jẹ́ wọ́n gbà lọ́wọ́ wọn ogun ẹ̀sìn ni wọ́n ń jà bẹ́ẹ̀ wa sheikh bombas tó wáyé lórí yẹn wa wọ́n tó wá béèrè lọ́rọ̀ afáwa sheikh Rabi al-Madkhali nasiya afáwa Rabi al-Madkhali tó jọ ti afáwa sheikh al-Albani táwọn náà sọ nípa wàhálà tó ń ṣẹlẹ̀ ní Palestine àwọn àfáàjẹ kárí wípé kí ló dé táwọn ará Palestine tíjà yẹn fi wà láti ẹjọ́ yìí tí wọn ò borí pé káwọn náà kíyè sára torí pé gbogbo wà táwọn mùsùlùmí tó ṣáájú tí wọ́n rí bẹ̀ yẹn gbà ẹ jẹ́ ká lọ wo báwọn mùsùlùmí ìgbà yẹn ṣe rí ṣé báwọn mùsùlùmí Palestine lẹ́ni ṣé bí wọ́n ṣe rí lẹ́ni làwọn tó ṣáájú ṣe rí ẹ wojú mi táwọn afáà tún fi wọ̀ torí pé lójoojúmọ́ ẹ̀mí ń ṣòfò lójoojúmọ́ àwọn èèyàn ń pàdánù ẹ̀mí wọn ní Palestine àfáà wa Sheikh Rabi al-Madkhali wọ́n ní mọ̀ràn tàwọn fún gbogbo àwọn tó ń bẹ ní Palestine òun náà ni kí wọ́n ṣe sùúrù torí pé àwọn rí wípé ìjà yẹn àwọn ń rò wípé ṣé torí tọ́lọ́run náà fi ń jàjà yẹn àbí torí pé a fẹ́ gbalẹ̀ wa ṣé torí wípé à ń jà fẹ́sìn àbíjà pé a fẹ́ gbalẹ̀ wa lẹ́ńjà fún abáńtọ́ba yẹ pé torí àníyàn pa a fẹ́ gbalẹ̀ wa ni wọ́n lè má rárán sí lọ́dọ̀ ọlọ́run. wàtọ̀níyà kàómíyà tẹ́gbọ̀n tán jà fún nìyẹn àwọn tí wọ́n ṣáájú kì í ṣe pé jà pa a fẹ́ gbalẹ̀ ìjà pé báwo ni tọ́lọ́run ọba yóò ṣe rídìí múlẹ̀ báwo ni wọ́n ṣe láìbírèètì ilé ọlọ́run táwọn yóò mú ọlọ́run sí mẹ́ẹ̀ sheikh rabi al-madkhali wọ́n wá ní ó dìgbà táwọn ará Palestine tí wọ́n bá padà tí wọ́n tún àníyàn wọn ṣe ìgbà yẹn tó lè ránà sí lọ́dọ̀ Ọlọ́run ojú táwọn fi wò ni ẹ wọ́n wá sọ̀rọ̀ tánàbí wa Muhammad sallallahu alayhi wa sallam anabi ni idha tabayatum wa akhadtum adnab al wa taraktum jihad sallallahu alaykum dhullan la yanzi'uhu hatta tarji'u ila dinikum. wọ́n ní anabi sallallahu alayhi wa sallam anabi sọ wípé tẹ́yìn mùsùlùmí tẹ́ ẹ bá ti dojú kọ òwò ṣíṣe tẹ́ pé òwò ti gbà yín lọ́kàn òkùlẹ̀ ń dá ayé ó ti wà lẹ́mìí yín jihad kẹsà pásójú ọ̀nà ọlọ́run kò ní túmọ̀ mọ́ nínú ẹ̀mí yín sallallahu alaykum dhullan ọlọ́run ọba yóò wọ̀ yín ní aṣọ yẹpẹrẹ àwọn tí ó yẹ kó fìyà jẹ yín wọ́n máa fìyà jẹ yín anabi ní hata tẹrìjọ láyà ń zẹ́rù ọlọ́run ò ní ká ìyà yẹn kúrò ń bẹ̀ hata tẹrìjọ ìlà dìnnìkù ó dìgbà tẹ bá tán ni àyìn ṣe tẹ bá ń ṣe nǹkan nítorí ẹ̀sìn ọlọ hadith yìí ni sheikh mọdékàlí lò tí wọ́n fi ṣe wáàsí fáwọn ará Palestine pé kún ó gbìyànjú láti ọdún yìí bẹ́ẹ̀ mi ṣe ń ṣòfò yẹn ká lọ yà níyàn tiwọn náà wò Salawudeen Al-Ayubi àwọn agbára tó ń kojú nígbà náà lọ́dọ̀ àwọn Solibiyun wọ́n pọ̀ ló ń kà àwọn tí Salawudeen kó sẹ́yìn láti lọ fèsì wọn wọn pọ̀ wọ́n dẹ̀ wíìnì wọn wọ́n borí wọn àwọn àfa wa padà sínú tàn wípé ọlọ́run ọba ń ń ran àwọn ẹni tiẹ̀ lọ́wọ́ wa antumul a'launa in kuntum mu'minin tó bá yẹ pé ní ìmánì lóòótọ́ tẹ̀sí ṣe nǹkan torí tọ́lọ́run ẹ borí ìyẹn ni wáàsí tí àwọn àfáà wa salafiyun tí wọ́n ń ṣe fáwọn ará Palestine wípé ìjà tí wọ́n ń jà yẹn kàtà níyà wọn ṣe àbí kí wọ́n ṣe sùúrù kẹ́mi máa ṣòfò lójoojúmọ́ kì í ṣe tí Islam fẹ́ẹ́ àwọn tí wọ́n ń ba yín jà yín táwọn ń fẹ́ gan nìyẹn tí píìsì ò bá ti lè wà ẹ lè rẹ́sìn òun gan ṣe mo láǹfààní láti lè ní n ta lè pè níbi contact díẹ̀ pẹ̀lú arábìnrin kan ọmọbìnrin mùsùlùmí ní Palestine wọ́n ń pe jamiatu kan ní jamiatu naja naja international university ní Palestine èmi àti ẹni yìí láǹfààní àti sọ̀rọ̀ chat torí pé ní tí mò ń ṣe iṣẹ́ lé lórí lórí PhD mi ó jọ iṣẹ́ tó ṣe lórí net àwa jọ sọ̀rọ̀ mo wá ń ju ọ̀rọ̀ yẹn sí pé wá bí lóyún bíjà ṣe ń ṣẹlẹ̀ lójoojúmọ́ yìí bó o lo ṣe manage òun ò tiẹ̀ ṣe PhD masters ni ṣùgbọ́n ní tí mò ń ṣiṣẹ́ lé lórí ó jọ ohun tó náà ṣe ní masters ó wá ní kò easy ó nígbà mí ń bẹ tó ń bá fẹ́ lọ afẹ́ sọ̀hún bọ́ǹbù lè dún lọ́nà tó ń wó padà. bẹ́ẹ̀ ṣe ń gbé ní kò easy kí ni mo rẹ́ fààyè ń bẹ̀ ìṣẹ̀mí ò rọrùn wàhálà ìdààmú ntí òjò sùn wọn náà ni wípé ibi tí wọ́n bí wọn sí nǹkan yẹn náà ni ara wọn yù sí mọ́ baba ńlá baba ogun ni. No, ìgbésí ayé yẹn ló ń lọ bẹ́ẹ̀ àwọn náà ò ní gbà júù náà ò ní gbà ẹ wá wo ọ̀pọ̀lọpọ̀ àwọn àbòsí tó ń ṣẹlẹ̀ lórí decision United Nations ẹni tí gbogbo àná mọ̀ pé kì í ṣàyè wọn ni akànnì kan manage bí refugee ó sì wáá di pé refugee gbalẹ̀ mú nílẹ̀ lọ́wọ́ ìdí nìyẹn tó fi jẹ́ wípé global problems kò sí nǹkan kan tó lè solve ẹ̀ ju justice tí àìṣedéédé tó bá ti lè wà wàá ló mọ ṣẹlẹ̀ àwọn èèyàn revolution ó mọ wáyé torí pé ẹni tó ká mọ́kọ̀rọ̀ tó gbá lójú tó gbá nímú tó fọ́ nígi lórí ó tún wọnú lé olú bàbá àti ìyá ẹ̀ ó tún pa ọmọ ẹ̀ kò rí nǹkan kan tó lè ṣe fún ọ níjọ́ kan tó bá kọjá tó rí ọ nínú òkun tó bá ṣe òkúta ló lè lẹ̀ mọ́ yóò lẹ̀ mọ́ yóò sà torí gbogbo àti bá ń rí ọ inú rẹ̀ ò ní dùn gbogbo ẹnikẹ́ni tó bá rí pé nìkan yàn ń jẹ owó òsì níkapá lérí ẹ̀ kò ní ìró dáadáa sẹ́niyẹn nítorí ṣẹlẹ̀ nípa wàhálà àgbáyé nìyẹn gbogbo ẹni tó bá ti ń feel cheated gbogbo ẹni tó bá ti ń feel pé òun wà oppressed yóò máa ronú pé kí ni òun lè ṣe láti lè fẹ̀hónú yẹn hàn sẹ́ni tó yàn ń jẹ ṣùgbọ́n tí ayé bá lè maintain justice in tó tọ́ sí a ó yẹ kó tọ́ sí b in tó yọ kó tọ́ sí b ó náà ló yẹ ká fún a tíyẹn bá ti lè wà àlàáfíà yóò kárí ayé àwọn tán sì ń darí ayé wọn ò ṣetán àti ṣe bẹ́ẹ̀ àwọn kan lè ṣe àwọn òmùjẹ ẹlòmíín ó ṣẹ̀ tí ò tó bá yẹn yóò jìyà gbogbo orílẹ̀-èdè ayé la Amẹ́ríkà ó pè pé kán gbé nǹkan ogun lọ bẹ̀ kán lọ bàbẹ̀ jẹ́ kí ló ṣẹlẹ̀ ní Iraq tí ò ṣẹlẹ̀ ní North Korea ẹ́ kí ló ṣẹlẹ̀ ní Libya tí n tó jù yẹn lọ sí North Korea ò ṣe tí wọ́n sì ń sọ pé àṣe níta bá fẹ́ ṣe wá ṣe ìdí nìyẹn tó fi jẹ́ wípé àìṣe òun ló ń fa wàhálà ní gbogbo ayé tí justice bá wà kò ní í sí wàhálà àmọ́ tó lè sọ́ọ̀fù pọ́blẹ́mù Palestine àmọ́ ṣùgbọ́n àwọn tó fẹ́ ṣe dà àìmọye decision ti United Nations tí wọ́n decide lórí ọ̀rọ̀ yẹn ṣùgbọ́n kò work Amẹ́ríkà ó takò pé rárá tẹ́nìkan kò sì lè ṣe bẹ́ẹ̀ United Nations gan ó decide lórí nǹkan pé báyìí la fẹ́ kó ṣẹlẹ̀ ńbẹ̀ wọ́n sọ tiwọn ni ọ̀rọ̀ yẹn ò ní ṣẹlẹ̀ bẹ́ẹ̀ n tó ń fa wàhálà nìyẹn ṣùgbọ́n nínú Islam ṣé bí ó ṣe máa lọ nìyẹn tẹ́mi ó máa ṣòfò bẹ́ẹ̀ Islam ní àwọn àfáàní káwọn ará Palestine kan ṣe sùúrù wọ́n wá yà níyàn tiwọn náà wò pé are we really sincere sọlọ́n là ń jà fún ni àbílẹ̀ bàbá wa ṣe wá rí pọ́ǹtì yẹn ẹ rí i pé gbogbo tá à ń sọ yìí a sọ pé lẹ́yìn ìṣẹ̀lẹ̀ wọn a sọ pé ayẹyẹ yìí ṣàyè mímọ́ fún wa ṣùgbọ́n àwa náà èmi personally mo kíyè sáwọn nǹkan kọ̀ọ̀kan níbẹ̀ lórí pé mo ní àǹfààní láti use mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Falastini díẹ̀ because wọ́n máa ń wá ń kẹ́kọ̀ọ́ nàìjíríà àwọn Palestine máa ABU UI OAU nínú àwọn yunifásitì sábà wà nìyẹn ẹnìkan ń bẹ mi àtẹjọ pàdé ní OAU gba tí wọn bẹ ní ABU wọn ti ẹ dáadáa gbogbo àwọn ọ̀rọ̀ yìí lèmi wá máa ń bi wọn léèrè ṣùgbọ́n mo wá kankan nínú ṣe sí ẹlòmíín nu wọn kò sí nǹkan kan tó yé nínú Islam ju pé òun fẹ́ lọ́jà ní Palestine ẹlòmíín ti bá ń drive nínú campus báyìí music tẹ́ ẹ máa gbọ́ nínú káà rẹ̀ ọmọ Palestine music yẹn ọmọ ṣe jì jì jì báyìí tó bá sì yàn tẹ́ bá wo inú káà yẹn ẹ lè ra àwọn ladies tí ó gbé wọn ìlọ máa gba snooker kàn máa ṣe gbẹ ṣùgbọ́n tó bá jà wọn akérò mọ́ ẹ tẹ́ bá ní pé bó lọ́rọ̀ Palestine masha Allah jihad fi sabilillah hẹ́nìkan yóò ní tó ń bá ti lè parí tá a bá ti lè kún bá palẹ̀ bí báyìí òun fẹ́ lọ sí jihad òun fẹ́ lọ jà mo wá ní òótọ́ lọ́rọ̀ táwọn afa ń sọ báyà tí ò jẹ́ kí násìrù yẹn gan wà nìyẹn ẹ̀yin tẹ́ lẹ́ ń jà yìí gan kí ló yẹ yín gan nínú ẹ̀sìn bẹ́ẹ̀ bá sì sọ̀rọ̀ yẹn lọ sọ lọ́wájú gbogbo ta wá sọ kalẹ̀ yìí bẹ́ẹ̀ bá bí wọn kò yé wọn ṣùgbọ́n tó wà lẹ́mìí wọn ni pé àní ilẹ̀ bàbá wa àfẹ́jà fún kì í ṣe pé Islam kì í ṣe gbogbo wọn ṣùgbọ́n àwọn kọ̀ọ̀kan tí mo mọ ìyẹn làwọn afáàfi sọ wípé káwọn náà ó tẹ̀ jẹ́jẹ́ kan ṣe sùúrù ọ̀fàn tí onílé tọ́ dẹ tàkúté fún àbí ó fi ẹja lẹ̀ ó wá fi poison síbi ẹja yẹn ọ̀fàn aláwọ̀kọ́ wa ó jẹ ó kú ìkejì wa ó jẹ ó kú àwọn ọ̀fàn wa ṣe meeting wọn wà ní a fi iye olè papọ̀ ẹ má jẹ́ eléyìí tó jẹ ó tún kú eléyìí tó jẹ pé nígbà bá pọ̀ tó wa òkú ọ̀bájó gbádùn nínú ilé ẹ̀wọ̀n lè ní àwa ó tún jẹ ó tún ṣùgbọ́n àwọn tó bá gbọ́ wọn ò ní ẹ wá ẹ má jẹ́ àmọ́ ẹ̀fẹ̀mí ara wa ṣòfò ẹni tí bá ń bẹ láyé ló lè ṣe dáadáa tó hmm. ti yé ibi tá gbá ẹja sí ẹ má gbà gbà bẹ̀ mọ́ ẹja máa gbà ẹ̀rì pa àwọn ọ̀fọ́n yẹn náà gbọ́n ó rí i pé wọn ò ní lọ bẹ̀ mọ́ tọ́ fún wọn bá lè gbọ́n bá yẹn kí ló dé táwọn èèyàn kan ń fẹ̀mí ṣòfò táwọn àfáà mi wọ́n ń gé ìfatiwa pé káwọn èèyàn lọ fẹ̀mí wọn lẹ̀ kán lọ kú ìdí yẹn táwọn àfáà mi sọ wípé kán ṣe wáàsí fáwọn ará Palestine kí wọ́n ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kí wọ́n kó ọ̀rọ̀ wọn sọ́dọ̀ ọlọ́run kí wọ́n bẹ lọ kí wọ́n wá tún yẹ ẹ̀sìn wọn náà wò kí wọ́n yẹ ẹ̀sìn ara wọn wò wípé ǹjẹ́ sí bọ́lọ̀ ń ṣe ní kí wọ́n ṣe náà ni wọ́n ń ṣe yẹn ẹni tó bá láǹfààní tó bá rìnrìn àti kó lọ sí Palestine kó lọ wọ àwọn nǹkan míì tí ń ṣẹlẹ̀ ńbẹ̀ kan padà sí díẹ̀ sìn ìlérí tọ́ ọlọ́run ọba ni tán bá ti dúró déédéé ọlọ́run ó dá nǹkan yẹn padà fún wọn láì ní wàhálà ogun mélòó là nẹ́bí ìjà tó fi gba Mọ̀dínà sallallahu alaihi wasallam kò sógun kankan ìdí nìyàtọ̀ yẹ pé ogun kọ́ ni al ẹ dúró déédéé ẹdì ẹ̀sìn yíyẹn mú tẹ́sìn ni ẹ máa ṣe ẹdì mú kẹ wá bẹ lọ́hùn ọlọ́run ọba yóò kó wọn yọ ń yóò sì là wọn ìyẹn ni wáàsí táwọn àfáà ń ṣe pàápàá jùlọ àsàlàfíyùn àwọn àfáà wa tí wọ́n ń sọ nìyẹn pé kán sọ fáwọn ará Falasíìnì kán ṣe sùúrù kán padà sọ́dọ̀ ọlọ́run kán mójútẹ́sìn wọn kí wọ́n fi àwọn Yahudi lẹ̀ kán wo tọ́lọ́wọ́n bó ṣe fún wọn ṣùgbọ́n ẹni tó bá gíìfù fatiwa yẹn lọ́dọ̀ àwọn falastini wọ́n lè bẹ́ orí ẹ̀ kódà tó bá sọ ọ̀rọ̀ yẹn bóyá o jẹ́ post ẹ̀ ní èébú tó gbà kò ní ṣe kékeré ṣùgbọ́n òótọ́ ò pé méjì ká ṣe sùúrù ṣùgbọ́n náà àwọn ìwà ìmọ̀kan tó tún wá gògò láwùjọ wa lẹ́nìí òun làwọn páńlé ẹ̀sìn kan lágbègbè ibi táwa wà yìí àmì lè bọ́ ta wọ́n lè mọ match ọkùnrin àti obìnrin wọ́n ní àwọn ń ṣe axọ́dé àwọn fẹ́ gba aksọ ẹ ẹ ṣe lọ Palestine àwọn á ń dàdúgbò òru káàkiri ṣé ìyẹn ńgbẹ ohun obìnrin náà wá march tán tari àyà tán march ṣé èyí lọ́lọ́run fi fún yín ní aksọ ṣé ìdá yìí ṣe òun sọ́pàtà ọlọ́run ọlọ́run èyí ṣe nǹkan dàrú dàpọ̀ ẹni tí ń ṣe tọlọ́run tó gbà fún tọlọ́run kódà lórí ibi tó wà yẹn ọlọ́run ọba yóò sì payá àránṣe fún àwọn tó ṣáájú náà àwọn mùsùlùmí tọlọ́run ọba fi kún wọn lọ́wọ́ ni pé wọ́n ṣe tọlọ́run wọn ò pa nǹkan míì papọ̀ mọ́lọ́hún wọ́n dúró lórí súnà ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ìyẹn ni nasiha wa fáwọn ará Palestine ẹnìkan ò sọ pé àwọn kọ́ ni wọ́n nílẹ̀ bẹ́ẹ̀ sì ni tá a bá wo àlàyé ọ̀rọ̀ yẹn náà láti bẹ̀rẹ̀ dópin àyà wa mùsùlùmí ni lóbi jẹ́ pé gbogbo àgbáyé tí wọ́n bá ń kírun tarawih ní Saudi tí wọ́n bá ń ka kunut àdúrà Palestine ó ń jáde ńbẹ̀ ní gbogbo obì lágbàáyé mùsùlùmí lágbàáyé wọ́n ń ṣàdúrà lérí ilẹ̀ náà ṣùgbọ́n ẹ̀yin tẹ́ wá wà ń bẹ̀ yẹn ǹjẹ́ ń tẹ̀sìn ní ká máa ṣe ni wọ́n ń ṣe bí èyàn ò lè dá gbìjà rẹ̀ bọ́lọ́n bá ti rí pé ó ń ṣèṣe bí ẹni pé ó fẹ́ gbìjà rẹ̀ ọlọ́run ó da ọ dá gbìyànjú yẹn ìdí nìyẹn táwọn afáàfin sọ pé káwọn ará Falastin kan ṣe sùúrù wọn ọba aláwọn ò tún gbalẹ̀ míì torí pé gbogbo ayé alágbára ayé wọn fọwọ́sowọ́pọ̀ lórí àbòsí ẹni tó bá wá ń ṣàbòsí fún ọlọ́run ti ṣèlérí pé òun ò náà ṣe káwọn obẹ̀ lọ́run dúró déédéé ìyẹn ni ojúṣe gbogbo àwa mùsùlùmí pátá lágbàáyé ká máa bẹ lọ́hún fún àyè náà kò sí ní tó ṣòro fọlọ́hún láti ṣe kọlọ́hún kó ránṣẹ́ àlàáfíà síbẹ̀ bàbá sọ wípé kógun máa lọ ń bẹ̀ kógun máa lọ ń bẹ̀ ọlọ́run ló mọ iye ẹ̀mí tó ti ṣòfò ní Palestine. bàlàáfíà ò bá wá sí jama irun ọ̀hún gan ẹ̀ ní ríkì bàlàáfíà ò bá sí ààwẹ̀ gan ẹ̀ ní rígbà ìdí nìyẹn tó fi jẹ́ wípé ọ̀rọ̀ táwọn àáfàá súnà tí wọ́n sọ lérí ọ̀rọ̀ yìí salafiyun òun náà lòdodo ọ̀rọ̀ ẹnì kò ní ṣe bí sheikh bass àwọn ṣe fatwa abẹ́ká máa jagun lọ bàbá òrí náà ń tẹ́ ẹ sọ fún bàbá òun ni bàbá fi ṣe dájọ́ bàbá tó bá rí bẹ́ẹ̀ àjẹkẹ́ báyìí so látara àdé eléyìí káwọn èèyàn dúró lórí wọn tí wọ́n sì kò sẹ́nìkan tọrọ Palestine tí ò kàn àfẹ́tí bá ṣe mùsùlùmí gidi lóko ṣùgbọ́n bọ́wọ́ ikú bá ṣe máa náà ni ó ṣe fi bọ́jú bó ṣe lẹ́fù àdúà ẹ jẹ́ ká máa ṣe kọ́lọ̀ kó dá ìyẹn padà fún Islam bó ṣe yẹn ni agbára wa ká ká máa ṣe yẹn káyì sọ fáwọn ọmọ ìyára tán bẹ́ẹ̀ kí wọ́n na sùúrù kan tún wá fààyè lẹ̀ fẹ́kọ̀ọ́ torí pé oríṣiríṣi àwọn ìwà bídíà ó kún ọwọ́ tiwọn náà ẹ gbogbo èèyàn níṣẹ́ yídí gbogbo èèyàn níṣẹ́ yídí lọ́dọ̀ tiwọn ẹnìkan tó lè kú ní ìsìnkú oníṣẹ́ ìwọ́n láwọn ò tí ì ní sín àwọn fẹ́ máa gbé káàkiri ìlú ọmọ Palestine kan tí sọ́jà Israeli tàǹbà wọ́n wàá gbé ẹni yẹn wọ́n dà wọ́n lè máa gbé kiri ìlú kán máa rú ṣé èyí tá ń ṣe yẹn ṣe súnà nìyẹn. وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات. ìyẹn ni wáàsí tiwa fún àwọn ará Palestine ká ṣe sùúrù ká máa bẹ lọ́hún ká sì di ẹ̀sìn wọn mú wọ́n ti ń yòrò lérí pa afẹ́ gbalẹ̀ afẹ́ gbalẹ̀ afẹ́ gbalẹ̀ ojúlówó ń tẹ̀sìn ní kí wọ́n ṣe gan ti yòrò tán mọ́ wọn lọ́wọ́ àti gbogbo àwọn ẹgbẹ́ ẹ̀sìn kọ̀ọ̀kan tó ń ṣe páàlè nílé ń bí táwọn náà ń dà àdúgbò òru táwọn ń jà fún balẹ̀ àkúsọ́ náà máa nà káàkiri táwọn ọba sọ pé à ń polongo àkúsọ́ èyí ò túmọ̀ wípé àfẹ́ràn àkúsọ́ jù yín lọ ṣùgbọ́n gbogbo nǹkan ti ní májẹ̀mú ó ti nílànà ó ti ní ta gbúdọ̀ dúró lérí àdéhùn ti wá àdéhùn tọ́lọ́run ọba ṣe fún wa ní suratu nur òun làwa máa ń dúró lé lérí. wa'ada Allahu alladhina amanu minkum wa 'amilu s-salihati. ọlọ́run ọba ní òun ti ṣàdéhùn fáwọn tán bá gbọ́ lọ́wọ́ ọba gbọ́ nínú yín wa amilu salihat tí wọ́n sì ń ṣe nǹkan tó dáa bánàbí ṣe ní kí wọ́n ṣe àwọn tó bá gbọ́ lọ́wọ́ ọba gbọ́ tí wọ́n ń ṣe súnà bánàbí ṣe ní ká ṣe nǹkan tí wọ́n ń ṣe bẹ́ẹ̀. la yastakhlifannahum fil ard. ọlọ́wọ́ ọba lòun ti ṣàdéhùn pé òun ó kó janu ayé lẹ́yìn lọ́wọ́ òun ó fi yín ṣàrólé gbogbo ibi tẹ́ ẹ bá wà àdéhùn wọn ọlọ́wọ́ bá ní. kàmásítàkìlẹ́fà lẹ́bí nàní kọ́bẹ̀rẹ̀hìn. gẹ́gẹ́ bọ́lọ́wọ́n ọba ṣe ṣe fáwọn tó ṣáájú yín tágbọ́lọ́wọ́n ọba gbọ́ tí wọ́n dúró déédéé tẹ́yìn náà bá lè dúró bẹ́ẹ̀ bá a ṣe ṣe fáwọn yẹn náà a ṣe bẹ́ẹ̀ fẹ̀yìn náà. wala yumakkinanna lahum dinahumul ladhi irtada lahum. ọlọ́run ọba ní ẹ̀sìn ọlọ́run tí í ṣe islam á gbà wọ́n láàyè wọ́n rẹ́sìn ọlọ́run ọba ṣe bó ti tọ́ àti bó ṣe yẹ. wala yubaddilannahum ba'di khawfihim amna. gbogbo tí ń jẹ́bẹ̀rù fún wọn má lè jáde má lè sùn tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Palestine tí ń bà wọ́n lẹ́rù ọlọ́run ní á padà sọ di ìfọ̀kànbalẹ̀ fún wọn tí májẹ̀mú yẹn bá ti lè pé tágbọ́ ọlọ́run ọba gbọ́ tí wọ́n dúró lórí súnà nínú ẹlòmíì tí ń jà ní Palestine wákàtí márùn ẹlòmíì ò pé dédé mi gan jọyìn ìjà yẹn káfíìr ṣíà jọyìn kàwáríjì join àwọn alákìídà burúkú join pé ẹ̀sà máa fight ọlọ́run yìí gba dàrúdàpọ̀ erípa yẹn náà ló ń bẹ lára gbogbo àwọn ẹgbẹ́ ẹ̀sìn kan ní nàìjíríà ń bí i náà tó ṣe gbé láti ràtiun náà ni wọ́n ń ṣe dàrúdàpọ̀ ní ẹwà àwọn ṣíà ẹni tó ń jà pé kí wọ́n tú kí lórúkọ rẹ̀ ńlẹ̀ zẹ́gizẹ́gi kírísítẹ́nì ó ṣe jẹ́ ó lè jẹ́ oníjà fún ká tú tá lọ stage protest lẹ́ẹ̀fì lè mọ̀ pé kankan náà ni wọ́n. yìnyín ìhùn àkọ́wọ́nà lẹ́bí nàkàfàró. gbogbo àwọn yẹn ìròrí yẹn wọ́n ni lásàtìlẹ̀ achieve tí wọ́n fẹ́ achieve wọ́n lè kó wọ́n lè kẹ́lẹ́ bọ mọ́ra ẹni tó de ó ń de mọ́ra gan ni ó yẹ dáhùn lọ jàjì á jáde wo ni. ànábì ò ṣe bẹ́ẹ̀ bóyá tí o ti jẹ kárànṣe ó wà nàní. àdéhùn tọ́lọ́wọ́n bá ṣe òun náà ni pé wa'ada Allahu alladhina amanu minkum wa amilu salihat. wa'ada Allahu alladhina amanu minkum wa amilu salihat. ọlọ́wọ́ bá lóun ti ṣàdéhùn fáwọn tó bá gbọ́ lọ́wọ́ ọba gbọ́ nínú yín tí ìmánì wọn dúró tí wọn ò ní ẹbọ lẹ́rù al-iman tí a yẹ wọn wò tó pé kò sí nǹkan tá a lè fi jà sójú ọ̀nà ọlọ́run ṣèbí kéré ọlọ́run sì gbẹ́sìn ọlọ́run gan náà ni bó sọ́ndé. la ilaha illallah. bó ṣe kíní kan ọlọ́run ò lè gbà yẹn la abada ọlọ́run ò lè gbà yẹn o. anabiwa muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run náà nàbí sáwọn àlìjẹ̀nù àwọn ogun sáà nàbí jẹ́ ànábì ní kápá kọ́kọ́ máa ń da àwọn àlìjẹ̀nù kó wọ́n jókòó lé ọ̀yà yẹn àlìjẹ̀nù ṣèbí wòye o ẹ̀ kú ní rí wọn ṣèbí ẹni tẹ́ ẹ bá rí lẹ́yìn ìjọba ìbàdàn yẹn àlìjẹ̀nù ọlọ́mọdé kánábì òjò kó mọ̀ kọ́ mọ̀ sí fàájì ọlọ́run ní àà fàyàkùtù lúnà wàyókùtà lúnà wọn pa ẹ̀yin náà so kì í ṣe pé arọ nìyí náà ìdààmú báyìí náà kì í ṣe pé kẹ́ẹ́ jókòó kalẹ̀ ṣòbó ló ti di wípé yẹn ni ò tí ì ó wà mélòó ọdún Ayubi ló fi gba owó sunni Ayubi ìdí nìyẹn tí aláwọ̀dún ayúbí ohun gangan padà fọ́ dáwọ́látù fatimiya torí pé àwọn ṣíà àwọn ni wọ́n establish dáwọ́látù fatimiya fatima empire tí olúùlú wọn tó ń bẹ ní Egypt àwọn gan ni wọ́n dá Azhar University àwọn náà kọ́kọ́ bẹ̀rẹ̀ torí pé Azhar yẹn orúkọ òkì fatima ni àwọn ṣíà àwọn ni wọ́n establish dáwọ́látù fatimiya dáwọ́látù ayúbíyà Salaudeen Al-Ayyubi òun ló ìjọba wọn yẹn n táwọn ò sì rí ṣe ọlọ́run ọba jẹ́ kí Salaudeen al kó rí ṣe láàrin àsìkò díẹ̀ torí wípé amanu imani ń bẹ ó dẹ̀ dó lórí sunna وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات وعد الله الذين آمنوا منكم àwọn wọ̀nyí jihad pé káwọn èèyàn máa jagun ọ̀lẹ́ ni wọ́n láà aljihad mashru'un li gairihi laysa mashru'an li dhatihi jihad tẹ̀rí yẹn kì í ṣèpìlẹ̀ òfin nínú tí islam dúró lé lórí pé tọ́ orígun islam ṣètùmọ̀ ẹ̀ nìyẹn àwọn àfáà nǹkan kan ní máa bí kì í ṣe kẹ́kẹ́ pé ah wọ́ọ́ lọ ṣé màá wá wà lè jẹ́ nàbàyà mi máa jáde àdìkẹ́kẹ́ láyé kí n tó fa ayé lẹ̀ torí pé àwọn rádaràdá yẹn bá ṣe máa ń gbìn sáwọn èèyàn wọn lẹ́mìí nìyẹn for Allah's sake ó dẹ̀ wà ó tiẹ̀ ó participate bàtà wà nínú campus àwa ṣe program kan wọn wá ní kóníkàlùkù ma hall yẹn congress láti mọ̀ ń gbé auditorium ni ọfẹ́ tó bíi bíi bíi márùn àwọn èèyàn wá pọ̀ àwọn kóníkàlùkù ma sọ̀rọ̀ ọmọbìnrin kan wá jáde ọmọ Edo state ni ó wá ní tó ń fẹ́ sọ tó ń ní pé ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn brothers ó ní da hypocrites ah mo ní kí ló dé tó fi sọ bẹ́ẹ̀ ó ní because òun ò rẹ́ni tó ń lè fẹ́ nínú gbogbo wọn <laughs> mo ní kí ló dé ó ní because I need a brother that I will tell him that my husband go and die. La ilaha illallah. ó ní owó dẹ̀rẹ̀ tó dẹ̀ respond I'm ready to die. Ah, ah. mo lókè. Okay mo ní o ò lè lọ́kọ̀ bì náà mo ní on what course ó ní I don't want to know ah, mo ní lò wọ́n ti ó ti wà misinformed ó padà conclude pé mi ga ẹ̀sìn òye mi náà ṣùgbọ́n ọmọ tí mo wá ń sọ lénìí kódà kò borí mọ́ bí yẹn bá ti ń ṣàṣejù àṣejù ẹ̀sìn níbi kó o rí kankan ṣe mọ́ náà lọ́rọ̀ yóò padà dá sí i gbogbo èèyàn lẹ̀sìn òye lójú ẹ̀ mentality yẹn wọ́n kó sórí ẹ̀ English language ní í ṣe ó sì fi ó wà ní NC Kano State ní Kano ló wà wọ́n ní ìwé òda English ló ń ṣe ó bá fi school ẹ̀ ó ní kófòrò ni ó wá sínú ABU ó ń gbénu mosque ó tún ń dúró lọ́dọ̀ àwọn obìnrin female mosque female hall wọ́n ní mosque bẹ́ẹ̀ ó máa ń gbé bẹ́ẹ̀ mo wá ń ba sọ lọ́jọ́ kan mo ní tọ̀ kí ló dé tó fi kúrò nínú tó fi fi nc tó ń ṣe english tó ń ṣe ẹlẹ ó nítorí pé oríṣiríṣi nǹkan téèyàn ń rí ní campus obìnrin ó múra ẹ̀ mú kú mú múra àwọn ọkùnrin lọ́yẹ̀ká máa sọ yẹn tẹ̀bọ́bìnrin ni ọ́ ṣé ìmúra ẹ̀ mú kú mú yẹ sọ́ràn ẹ̀wọ́ ni mo ní nítorí sáfún yẹn ṣé kò sí nínú bíi náà ṣé bọ́n rí ó ṣẹlẹ̀ ń bíi náà ṣé bọ́n rá àwọn tó wọ̀ kú wọ náà àwọn tẹ́ẹ̀rẹ́ tó wà nínú rúùmù ọ̀pọ̀lọpọ̀ wọn wà ní school nínú àgbọ́yé ẹ̀sìn gan o lè sọ pé o lágbọ́yé ẹ̀sìn jù wọ́n lọ wáyé tó lè padà síbẹ̀ o ní abada never pé ó tẹ́ àwọn lọ́rùn kó n kú ní mùsùlùmí ju kó n kú sí kèfèrí lọ ẹ wo orientation conclusion ni wípé ẹni tó bá ti lọ sí school ó ti di kèfèrí irú àwọn ìròrí burúkú yẹn wá kún ta bẹ́ẹ̀ níbi káwọn èèyàn máa gba lọ́wọ́ àmírù bọ́ bá fẹ́ sùn àmírù ni ó yọ̀ǹda lọ fi skul lẹ̀ tó bá ti give order kí wá sàmírù nìkan ẹlòmíì àáfàá náà ni àwọn tó kó sọ̀tì tọ́jọ́ ọmọ kéwẹ̀ bí ó ṣe máa fún wọn ní nǹkan burúkú nìyẹn kò wá sẹ́ni tó lè sọ nǹkan kan fáwọn yẹn láyé òun ò lè gbọ́ bí bàtọ́ ti fún wọn ní nǹkan jẹ gbogbo àwọn yẹn náà ó tó ní problem bó o la ti fẹ́ rárá ṣe tí gbogbo nǹkan yẹn bá ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ hatta tarju ila dinikum ó dìgbà tá a bá padà sí bẹ́sìn ṣe rí gan bánabi ṣe ní ká ṣe kò sí pánlé nínú islam kò sáṣejù nínú islam islam ẹ̀ṣẹ̀sìn mùjẹ̀mùjẹ̀ rárá islam ẹ̀ṣẹ̀sìn rárá bó ti wùlẹ̀ kọ́ ma sọláhùdín àyùbí nígbà tó gba masjid ilẹ̀ akúsọ ó tún sọ fáwọn ará abẹ pé àgbàlú yìí o á padà kó jánu ẹ̀ fún yín ṣùgbọ́n àwọn àyè mímọ́ yìí tọ́lọ́ọ̀nẹ́ káwọn èèyàn máa rọ́lọ́wọ́ bá sí bẹ́ẹ̀ kì í ṣe pé torí ilẹ̀ tán fẹ́ gbà kì í ṣe pé owó ìsàkọ́lẹ̀ tán fẹ́ gbà ń bẹ̀ ẹwà níyàn tàwọn yẹn ṣé bá níyàn tàwa tè ní ṣe rí nìyẹn kódà tó fi dórí pẹ́ lómi fẹ́ jẹ̀ mọ́mù kì í ṣe torí ọlọ́run ọwọ́ adébẹ̀ tán ọlọ́run ràn ọ́ bóun lọ́lọ́run ti fẹ́ kún ọ tó pa níyàn rẹ ò dà ẹlòmíì ní ọmọ ìyá inú Islam mo fẹ́ di gọ́vnà nígbà ó di gọ́vnà tán gbogbo yẹn bá tún kórìíra ẹ̀ àníyàwó náà wa ká tó lè rí àrànṣe lọ́dọ̀ ẹ̀ wa'ada Allahu alladhina amanu minkum. wa'ada Allahu alladhina amanu minkum wa 'amilus salihat. ọlọ́run ọba ti ṣàdéhùn fáwọn tó bá gbọ́ lọ́wọ́n ọba gbọ́ nínú yín tí wọ́n ń ṣiṣẹ́ rere tí wọ́n dúró lórí súnà bọ́lọ̀ ń ṣe ní kí wọ́n ṣe tí wọ́n ń ṣe bẹ́ẹ̀. la yastakhlifannahum fil ard. ọlọ́run ọba lòun ṣe tán òun ó fi wọ́n ṣàrólé lórílẹ̀ òun kó janu ayé lé wọn lọ́wọ́. kamastakhlafa alladhina min qablihim. gbọ́dọ̀ bọ́lá wọn bá ṣe ṣe fáwọn tó ṣáájú wọn tí wọ́n dúró déédéé ọlọ́run ó ṣe bẹ́ẹ̀ fáwọn náà. wala yumakkinanna lahum dinahum alladhi irtada lahum. ẹ̀sìn tọ́lá wọn bá yọ́nú sí fún wọn náà lẹ̀sìn islam ọlọ́run ó ba'di khawfihim amna. lẹ́yìn gbogbo ìbẹ̀rù ìpayà tó ń bẹ fún wọn ọlọ́run ó sọ ìpayà yẹn di ìbalẹ̀ àyà yóò sọ ọ́ dìfọ̀kànbalẹ̀ fún wọn. ìwà àbùdúnà ní ìlà ayúṣẹ́rẹ́kù nàbí ìṣọ́ yìí. wọ́n wà máa ọlọ́run ọba wọn máa sìn mí wọn ò ní pa nǹkan kan pọ̀ mímí ọlọ́run pẹ̀lú àtọ́ bá ń fàràn wọn ò ní mú nǹkan kan pọ̀ mímí ọlọ́run wọn máa sìn mí ọlọ́run ọba nìkan. wà máa kẹfàrọ̀ bá ń dàbà ní kẹfàrọ̀ gbogbo ẹnikẹ́ni tọ́gbọ́ wá sọ pé òun ò ní í ṣe bọ́lá wọn bá ṣe ní ká ṣe yẹn tó dẹ̀ ń fẹ́ rìsọ́ọ̀tì tó dáa ọlọ́nirú àwọn ẹni bẹ́ẹ̀. fàwọlá ìkàhùmọ́lú fàṣẹkọ. ọlọ́wọ́ bá ní pòkì làwọn yẹn kán máa retí nǹkan kan lọ́dọ̀ ọlọ́run. ọ̀rọ̀ yẹn ó kọ́ pọ̀lọpọ̀ àwa tá à ń bẹ láyé ń sìn ó kó wa sínú. à ń fẹ́ dáadáa ṣùgbọ́n àṣe dáadáa à ń fara ṣe lọ́dọ̀ ṣùgbọ́n àwa ò ṣe ń tọ́lọ́run ó fi yọ́nú sí wa ẹni tó ń ṣe tọ́lọ́run ti ń di oògùn mọ́ra ẹni tó ń ṣe tọ́lọ́run ọba tí wọ́n fi àáké sí gbẹ́rẹ́ sí lórí gbogbo ẹ̀rọ lọ́run rí ṣùgbọ́n ẹ̀mí kan ọkàn kan èèyàn àfi gba nǹkan lọ́dọ̀ torí pé ọlọ́run ọba yẹ tẹ́lẹ̀ alẹ́ kùlùb ọlọ́run wù ọkàn wa yóò wù ọkàn pé ah, irọ́ ní ọkàn yẹn ti dá sí méjì àwọn ànábì ọlọ́run wòye fa àdúrà kan ní one million ẹ̀ẹ̀kan náà ní tábà ti sọ ọwọ́ àpọ̀jù mẹ́ta ọparí ọlọ́run ti gbọ́ náà nìyẹn ṣùgbọ́n wa lé ní pé ó ṣe seven million seven hundred and seven seven thousand seven kìíní kan sọfẹ́ <laughs> ìgbà tó bá wa dìde ẹ̀yìn rí ó ti ká àtẹ́rúgbọ́ àǹtẹ̀kùnrin ònàrọ̀ fi kọ̀ọ̀kan omi. àdúrà ó wàá ṣàdúrà débi pé tó o bá ṣe é níjọ́ kan ẹjọ́ kejì ò ní lè ṣe mọ́. àtẹ̀rúgbọ́ àǹtẹ̀kùnrin ònàrọ̀ fi kọ̀ọ̀kan omi. èyí tó ń bẹ nínú ọkàn wa ni kákọ́ yanjú náà kó tó bẹ lọ. ọlọ́run ọba ìwé ìdá sàn alákàrí ìbáde àní fa ìní kọ̀rí ibùn ojú ibù dáwàtà dá ìdá dàán. wọ́n ìdá sàn alákàrí ìbáde àní fa ìní qarib. ọlọ́run ọba ní tẹ́nìkan bá ń béèrè lọ́wọ́ rẹ̀ ànábì pé báwo lèmi ọlọ́run ọba báwo ni mo ṣe súnmọ́ yín sí ọlọ́run ọba ní ẹ̀sọ́ fún gbogbo èèyàn pé fa inni qarib ọlọ́run ọba ni mo súnmọ́ yín pẹ́kípẹ́kí. ujibu da'wata da'i ìlà ọlọ́run ọba mo máa ń jẹ́ pé gbogbo ẹni tó bá ti pè mí ọlọ́run mo máa ń jẹ́ pé ẹni tó bá ti pè mí ìdáadáa ṣùgbọ́n pẹ̀lú májẹ̀mú méjì falẹ̀ yẹn ṣẹ̀jì وليؤمنوا بي فليستجيبوا لي وليؤمنوا بي الاستجابة والإيمان ọlọ́run ọba ní ẹ̀yin náà ẹ jẹ́ pé èmi ọlọ́run o ẹ̀bẹ́ kí n jẹ́ pé yín ẹ jẹ́ pé ọlọ́run kí láá fi jẹ́ pé ọlọ́run ó náà ní ká máa ṣe tó fẹ́ ká sì jìnnà sí tí ò fẹ́ ẹ̀ṣẹ̀ kì í jádùá ó gbà bọ́ bá sì gbà ó lè jẹ́ dẹ́ فليستجيبوا لي وليؤمنوا بي فليستجيبوا لي وليؤمنوا بي وليؤمنوا بي ẹ tún wá gba èmi ọlọ́run gbọ́ ó ń pe ọlọ́run ṣùgbọ́n kàn rí ògbà pọ́lọ́run lè ṣe nǹkan yẹn. ud'u Allaha wa antum muqinuna bil ijaba ànábì ni ẹ máa bẹ ọlọ́run ẹ sì fọkàn balẹ̀ pọ́lọ́run ti gbàdúrà yín. ọkàn lọ́lọ́run ọba máa ń wò ó ń pe ọlọ́run ọkàn rẹ̀ dá sí mi ẹlòmíì ọkàn rẹ ó ti máa ṣe èméjì kí lọ́lọ́run ò lè ṣe ẹnìkan sọ wọ́n pé kíní yóò possible ìyẹn lọ́dọ̀ tèèyàn kò sí ní tí yóò possible lọ́dọ̀ lọ. ọlọ́run fẹ́ wo gbáàyà rẹ ẹlòmíì ò lè gbẹ́ ṣé ní tẹ̀wọ́n sọ nísìn káwọn afọlẹ́sìn kan mẹ́jà mọ́ bóòlù ọlọ́run ó ṣe nǹkan ẹ̀fún kò possible ogun mélòó lànà bí ìjà tó fi gba Madina. sallallahu alayhi wa sallam. ṣebí Madina ló padà wá di ààyè ìjọba Islam ànábì ọ̀bẹ náà kájà Banu Nadir ànábì ò bá wọn jà àwọn fúnra wọn ni wọ́n kẹ́rù wọn jáde náà wọn lọ yukhribuna buyutahum bi aydihim wa aydil mu'minin ọlọ́run fa àtẹ́bìrú ya ulul absar ọlọ́run ní àwọn wọ̀nyí fúnra ara wọn náà dalẹ̀ ara wọn ró àwọn lọ àwọn òdúró mọ́ àwọn lọ ah! ọlọ́run ní ẹ kíyèsí o gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá lójú tẹ́ ẹ nílà aka yìí ẹ wo nǹkan bẹ́ẹ̀ kò jẹ́ dandan já ìdọ́lọ́run ó ṣe kò sí bọ́lọ́run ṣe é wà sincere lórí tẹ́ ń sọ yẹn ìyẹn làwọn afánilé ẹ̀fà sì rí pé ah wàhálà Palestine yìí pọ̀ káwọn kan yẹra wọn wò ká yẹra wọn wò pé sáwọn wà sincere pẹ̀lú táwọn ṣe yẹn eléyìí ò sọ wípé a sọ wípé ilẹ̀ yẹn àwọn kọ́ ni wọ́n ní àsọpáyé yẹn wọ́n fa wọ́n fa bòsí gbà lọ́wọ́ àsọ bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹgbẹ́ ọlọ́run tí wọ́n bá ṣàbòsí fún tó bá bẹ lọ́hùn ọlọ́run dà lóhùn ṣùgbọ́n fáliyẹ́sítẹ̀ jíbúlí ẹ̀yin náà jẹ́ pé ọlọ́run o wàlẹ̀ yóò mìíràn ọ̀bẹ ẹ sì gbọ́ lọ́hùn gbọ́ àwọn ọ̀rẹ́ mi ọmọ palẹ́sìn tí mo sọ ìgbà mi màá pọn àmàlẹ́sìn àmọ́ pé ìtẹ̀yìn ń ṣe yìí gan èmi ò lè ṣe náà ló máa ta snooker máa ṣe gbogbo oríṣiríṣi nǹkan ẹ̀ máa gbọ́ sáré oríṣiríṣi nínú ọkọ̀ yóò máa ṣe jìjì báyìí ní campus ni mo gbọ́ bẹ̀rẹ̀ sẹ́yìn gbogbo yẹn ó ní ìtọ́ àwọn La ilaha illallah ó ti pa gbogbo yẹn rẹ ẹ wo rendition àwọn náà ni wọ́n wá kóra jọ wọ́n láwọn jajì ìdí nìyẹn tó fi jẹ́ pé ọ̀rọ̀ táwọn àfa ń sọ káwọn náà dì í mú ká dúró lérí ẹ̀ ká fi àsìkò kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn kó mọ̀ sí wípé ẹ lọ jà ẹ lọ jà náà sọ fáwọn èèyàn ẹlòmíì anabisalaam alayhisalaam alábìíní mélòó mélòó lẹni tó kó ń jagun sójú ọ̀nà ọlọ́run tí èyí sì ṣe ti ń jagun ọ̀nà ọlọ́run wàlẹ́ ìsàbí ṣahid yóò kú sójú ọ̀nà ọlọ́run báyìí ẹ̀sìn mọ̀ rẹ̀ kó ṣahid ní anábìíní tí èyí sì ṣe ṣahid àti lẹ́yìn tó kú sójú ogun ní tànàbìíní ọmọ náà ni tó látara àdí eléyìí ntọ́lọ́wọ́n ọba fẹ́ òun náà ní ká ṣe ká wá fi yókù lẹ̀ sọ́dọ̀ lọ bọ́lọ́n bá ti fẹ́ nǹkan sí ní ká ṣe ká wá fi yókù lẹ̀ ká fi sọ́dọ̀ lọ ká mọ̀ rò pa gbọ́n ká mọ̀ rò pa smart ká mọ̀ rò pa lọ́nà àlùmọ̀kọ́rọ́ yìí kan kò ní padà jábí tá a fẹ́ yẹn náà ìyẹn nàṣíà fún ṣáàbùl falastini àti gbogbo àwọn ẹgbẹ́ ẹ̀sìn kọ̀ọ̀kan tí wọ́n ń ṣe páńlé káàkiri bẹ́ẹ̀ bí ọmọ ìjàmọ́ àwọn míì léèrè pé kọ́ka fatia kò lè rí ka yanjú kí lọ́ọ́ bàlùwà alájẹ́ kò mọ́ ṣùgbọ́n ó lè fipá sí fìlà yín. subhanallah. obìnrin ó lè fi handkerchief ó lè fi gbà nǹkan lọ́wọ́ èèyàn. subhanallah. àwọn tírénì yẹn ni ìmọ̀ ẹ̀sìn ní ìjà ọmọ kí ló tọ́ kí ni tí ò tọ́ nígbà tó lọ fẹ́ sísítà tí ń fa ń káchíìfù tí fi ń gba nǹkan lọ́wọ́ èèyàn níjọ ọba ta belebele sínú ilé ó jìyà níjọ náà. so gbogbo àwọn nǹkan wọ̀nyí mẹ́nájú alùsùnà wàlìjàmá mẹ́nájú sàlàfíà òun ló jẹ́ ká mọ kì í sì í ṣe tọ́lẹ̀ kì í ṣe tójó ṣùgbọ́n bọ́lá ń bá ṣe gbé nǹkan kalẹ̀ ní ká gbélé bánabi bá ṣe ṣe ni ká ṣe mm, báwọn sàábẹ̀ ṣe ṣe ni ká ṣe èyí tó ju wá rí yìí àwọn tó ṣáájú wa ojú wọn rí jù bẹ́ẹ̀ lọ mm. ṣùgbọ́n wọ́n dúró lórí ìpìlẹ̀ yẹn ọlọ́run ṣe àṣeyọrí fún wọn so ibi táwọn àáfà àtàn pèpè sí nìyẹn ṣùgbọ́n bá a ṣe sọ yìí kò ní tẹ́lómi lọ́rùn ẹlẹ́mìnà á ah, kógun kọ́ntínú ìgbà tó sínbẹ̀ lójú ọmọ sọ bẹ́ẹ̀ àìmọye àwọn ọmọ kéékèèké tán wà ní primary school nursery schools tẹ́mi wọ́n ń sọnù lójoojúmọ́ kì í ṣe gbogbo èyí tá ń sọ lórí ìròyìn yẹn ló ń lọ ó jù bẹ́ẹ̀ lọ. ìdí nìyẹn táwọn afáàbù sọ pé ó dáa ẹni tá bá ti lè mú ọlọ́run náà làá bẹ̀sìn káwọn ìran Palestine kan kan kan withdraw kán máa sin lọ́wọ́ wọn. kọ́lá àtàwọn bá ní ẹ má wọnú mọ́tìrìlẹ̀ àkọsọ ẹ̀dùn ń ta torí pé àwọn èèyàn ń ta àwọn èèyàn ń dúró bẹ̀ ṣùgbọ́n àbòsí tó ga ló ní ká yìí ló fi jẹ́ pé àwọn máa ń sọ mùsùlùmí yìí ṣe jàgídíjàgan ẹ̀yin tẹ́ ẹ pera yín ní pé ń wá píìsì láyé ẹ̀yin lẹ̀ ń dá wàhálà alẹ̀ kò sí justice kò sí déédéé kò sí dọ́gbandọ́gba kódà nígbà míì ìwọ tó bá dúró lórí ipò fẹ́ ṣe nǹkan bó ṣe yẹ kí wọ́n ṣe ìwọ gan nìyà ó jẹ ìwọ tó bá fẹ́ ṣe àlùmọ̀kọ́rọ́ yìí ìwọ gan ni wọ́n fìyà jẹ ìwọ lò ní rí ní tó fẹ́ ṣe ṣe láwùjọ táwa wà ṣùgbọ́n bó ti wọlé kó rí kéèyàn dúró lórí dáadáa kéèyàn dúró lórí déédéé kéèyàn má ṣàbòsí kéèyàn má lu jìbìtì kó má ṣe lọ bó ti wọlé káwùjọ ó bàjẹ́ tó kéèyàn dúró lórí tọ́lọ́ ìlérí tọ́lọ́ ni kó wọ́n máa ran àwọn tiẹ̀ ṣe kọ́lọ́ mọ́ṣẹ́ ràn wá ṣe. kókó ẹlẹ́ẹ̀kejì onípa anabi wa muhammed sallallahu alayhi wa sallam anabi ní nínú àmì òpin ayé tá a fi mọ̀ pé ayé ti fẹ́ parẹ́ òun náà ni ogun lọ́tún ogun lósì tí ò ní dáwọ́ dúró àtúnwò síbẹ̀ yẹn nínú àsọtẹ́lẹ̀ anabi sallallahu alayhi wa sallam ó ní pé tí àsìkò píparẹ́ ayé tó bá ti ń súnmọ́ ogun ni lọ́tún lọ́sì ogun ogun ogun ni ó máa ṣẹlẹ̀ kọ́lọ́n kó ṣe wà ń bẹ̀. àwọn éjẹ́ǹtì ṣèitọ́n tí wọ́n sì máa rúná sí nǹkan yẹn àwọn ti iṣẹ́ tiwọn nìyẹn wọ́n ta nǹkan ogun tiwọn àwọn ni wọ́n polè wá àwọn náà ni wọ́n polú ń kó wá mú iṣẹ́ tí wọ́n nìyẹn láti ta nǹkan ogun tí wọ́n láti lè kírètì wàhálà láti dá píìsì orílẹ̀-èdè kan rú tí wọ́n bá kẹ́fín pé orílẹ̀-èdè yìí mọ̀ fẹ́ gòkè àgbà tálàáfíà bá wà ń bẹ̀ wọ́n ẹja dàlàáfíà yẹn rò. وكذلك جعلنا في كل قرية أكابر مجرميها. ìgbóhùn ṣẹlẹ̀ láyé nìyẹn tó bá wá rí bẹ́ẹ̀ ẹ̀ wá já padà sọ́dọ̀ ọlọ́run ká padà sọ́dọ̀ ọlọ́run àtàwọn tí wọ́n dàrú àti ẹni tí wọ́n dàrú fún gbogbo wọn padà lọ jábọ̀ lọ́dọ̀ ọlọ́run ká padà sọ́dọ̀ ọlọ́run ìyẹn lọ́nà àbáyọ ní èyí tó kù nírọ̀lẹ́ ayé tá a wáyé ká padà sọ́dọ̀ ọlọ́run gbogbo tá a bá fẹ́ máa ṣe ká dorí rẹ̀ padà sọ́dọ̀ ọlọ́run ìrọ̀lẹ́ ayé la wáyé kódà ìrọ̀lẹ́ yẹn gan ti ń lọ lóòrùn ti fẹ́ wọ̀ tóòrùn báyìí ti wọ̀ báyìí ó parí nìyẹn àti súnmọ́ bẹ́ẹ̀ gbogbo ń ta bá fẹ́ fà gbogbo ń ta fẹ́ mú ẹja da padà sọ́dọ̀ ọlọ́run kágbà fọlọ́run lórí gbogbo bẹ́tò bá ṣe ń lọ ọlọ́run sì máa ń ra àwọn èèyàn tiẹ̀ lọ́wọ́ ìyẹn ni ń ta fẹ́ fà yọ ṣùgbọ́n kókó tá a fi yà síbẹ̀ òun náà ni wípé àbòsí ni kí ṣáàbù ìsírẹ́lì kàn máa claim páwọn làwọn ní Palestine nítorí ká lọ wo bẹ̀yẹn nìyẹn àbòsí ni olùjẹ́ká trace ìtàn yẹn wá bẹ́ẹ̀ wọ́n ṣàbòsí wọ́n sì tún ní àwọn alágbára ayé tán kún wọn lọ́wọ́ lórí àbòsí ọlọ́run ò sì sí pẹ̀lú alábòsí ẹ jẹ́ gbọ́ náà ìjọba wò lọ ọlọ́run ò sí pẹ̀lú alábòsí ṣùgbọ́n kò sí ní táwọn afẹ́ ṣe ju ká bẹ̀ lọ a ní sọ pé káwọn ọmọ kí kán fọ́n sí títì kán gbà sí àlọ́ àtọ́ de àtọ́ ìyẹn ni kudus de. ìyẹn kọ́ ni ìyẹn kọ́ káwọn obìnrin wa máa ṣì bí sójà kò sí dábẹ́ bí yẹn ṣe. ìyẹn ò ṣiṣẹ́ kankan ẹ̀kan tún sọ̀rọ̀ ayín lẹ́nu ni ń tẹ́ ẹ̀ jẹ́ ẹ̀ ń pẹ́ra ayín bẹ́ẹ̀ tẹ́ jẹ́ ń pẹ́ra ayín bẹ́ẹ̀ ìyẹn ò need bó ti lẹ́kọ́ ká kó ọ̀rọ̀ wa sọ́dọ̀ ká máa kọ́lọ́wọ́n bá kí ó bá ránṣẹ́ àlàáfíà sí gbogbo àgbáyé kó ránṣẹ́ àlàáfíà sórílẹ̀-èdè wa nàìjíríà ká bẹ̀rẹ̀ láti orílẹ̀-èdè tiwa ń bì ọlọ́mọdé kí nàìjíríà ó bàjẹ́ ọlọ́run kó bá a ránṣẹ́ àlàáfíà tó pé sórílẹ̀-èdè yìí kó fi wá lọ́kàn ń bẹ̀ àwọn tí wọ́n ń darí wa ọlọ́mọ bá tọ́ wọn sọ́nà àwọn tí wọ́n ń darí wa ọlọ́mọ jẹ̀kún ó ṣiṣẹ́ kí wọ́n ó mọ ẹ̀tọ́ tọlọ́hún fọlọ́hún kí wọ́n ó mọ ẹ̀tọ́ aráàlú faraàlú ọlọ́mọ bá kọ́ wọn máa ṣe lérí ẹ̀ torí pé ẹni tó ń ṣépè fún dírẹ́fà tépè rẹ bá lè lọ mọ dírẹ́fà yẹn yọkàn wọ̀ náà o láì fi ṣépè fáwọn olórí nínú Islam èyí tó fi ṣépè àdúrà láàmú ṣe fún wọn kọ́lọ́n bá tọ́ wọn sọ́nà tó ní pé nínú ọkọ̀ wọn láti wà báyìí ọlọ́run kó bá tọ́ wọn sọ́nà kọ́lọ́run kó tún àwọn aráàlú náà kó tún àwọn náà ṣe ẹlòmíì tiẹ̀ gan burú ẹni bìlò náà nínú aráàlú kọ́lọ́run wá wọlá tó bẹ̀ gbogbo lè dè pátá lágbàáyé ọlọmọṣẹ bá ránṣẹ́ àlàáfíà síbẹ̀ orílẹ̀-èdè Palestine àti biladu sham lápapọ̀ ọlọ́run kó bá ránṣẹ́ àlàáfíà síbẹ̀ ìlú Yemen ọlọ́run bá ránṣẹ́ àlàáfíà síbẹ̀ ìlú Somalia ọlọ́run bá ránṣẹ́ àlàáfíà síbẹ̀ àti gbogbo ìlú Islam lápapọ̀ àti gbogbo àgbáyé ọlọ́run ṣe bá ránṣẹ́ àlàáfíà síbẹ̀ torí pé lórí àlàáfíà lọ́lọ́run gbé ayé lé kálàáfíà ó wà lọ́lọ́run gbáyé lé ọlọ́run ò fẹ́ wàhálà ogun láyé tó bá ti wá ń rí báyìí àmì òpin ayé ló dé yẹn kọ́lọ́run ọba kó sọ wa ń bẹ̀ kọ́lọ́run ọba kó tọ́ wa sọ́nà ìta wí yìí bó ṣe hàn sí wa la ṣe wí yẹn kì í ṣe wípé ìtàn láwa sọ ẹlòmí lè rò pé ah ó yẹ ká ṣàlàyé ẹ̀ débi báyìí èyí tó jẹ́ kókókókó ẹ̀ rí wípé ìtàn tí ó ju bàbá tó bí mi lọ tó ju babababababa tó bí mi lọ ni mo sọ sosi ẹ mọ àrùn pé màá wá sọ bí tẹ̀sí kókó náà la mú bẹ́ẹ̀ èyí tá a fẹ́ lò ṣùgbọ́n téèyàn bá mọ ìtàn èyí ò lè jọ́ọ̀jì tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ nítorí ká yà síbẹ̀ nìyẹn pẹ̀lú ṣùgbọ́n ọlọ́run ọba kò sì sí pẹ̀lú alábòsí ọlọ́run ọba ń bẹ pẹ̀lú ẹni tán bá ṣàbòsí fún kọ́lọ́n kọ́ra wa mùsùlùmí lọ́wọ́ kẹ́yìn mátà ni káfíńfàtà ni alàlẹ́sà ni.